tí a jọ gbé kalẹ̀ lérí bá a ṣe máa bára wa lò àwọn ìwà kan àwọn ìbáṣe kan tí a jọ gbé kalẹ̀ láàrin ara wa lérí pé báwo la ṣe máa bára wa lò lọ́nà eléyìí tí ó dọ́gba pẹ̀lú òfin ọlọ́run tó ṣe wípé tó o bá fi bá mi lò màá mọ̀ kó fún mi lẹ́tọ̀ọ́ mi mo lè mọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n máa ah, fẹ́ kò fún mi lẹ́tọ̀ọ́ mi bó ti yẹ kó fún mi sẹ́mi pàwọ̀ ìran Yorùbá àwọn Yorùbá wò ní Yorùbá mọ ẹ̀tọ́ bí èèyàn ó ṣe kí àna èèyàn bàbá ìyàwó èèyàn ẹgbọ́n mi yóò bí èèyàn ó ṣe kí bàbá ìyàwó èèyàn mi ìsọ̀rọ̀ ń parí dọ̀bálẹ̀ wò bẹ́yìn ó ṣe bá bàbá àyàwó èèyàn lò láwùjọ láàrin gbogbo èèyàn bóun náà ṣe ń ran kan kéèyàn ó ṣe bá ń lò ó yàtọ̀ sí bẹ́yìn ó ṣe bẹ́ẹ̀ lòmí lò bẹ́yìn ò bá wá bá lò sí bó ṣe fẹ́hùn ó lè má sọ̀rọ̀ ṣùgbọ́n mọ̀ pé ẹ̀tọ́ òun èèyàn fóun bákan náà ẹni tí a jọjọ jẹ́ ẹbí àbúrò yẹ yẹn ni àbúrò bàbá yẹn ni ó ti ní bóun náà ṣe ń ran kan kéyìn ó ṣe pẹ̀lú òun léyìí tó ń túmọ̀ sí wípé in tó ń ran kan ẹlòmíì táàjọ tan ó lè mọ́ ràn kan rẹ̀ eléyìí náà fi ń pe àlẹ́fọ́kù ó ní í ṣe pẹ̀lú kọ̀wá ìdùn àsàsíyẹ̀tún wàmìyàríyẹ̀tún توضع وفقا للعادات الاجتماعية أو النظريات الأخلاقية وفق شرع الله تعالى in tí gbogbo wa jọ mọ̀ láàrin ara wa lérí bá ṣe mọ́ bára wa lò tó ṣe wípé bí mi tí ìnáwó rẹ̀ sí ọmọ rẹ̀ sí ẹ̀ lọ́wọ́ rẹ̀ bẹ́mi náà bá dẹ̀ ṣe fún ọ ọmọ rẹ̀ pé mi ò fún ọ lẹ́tọ̀ọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ṣe yẹ ṣùgbọ́n a wá fi kọ́ ìdà kọ́ ìdù kan sí i wífkọ ṣẹ̀rí ìlà níbàámu sí òfin ọlọ́run yọ torí pé lómi ń bẹ ẹni tí ń retí lọ́dọ̀ rẹ ni pé kò dọ̀bálẹ̀ fún ìdá lómi ń retí lọ́dọ̀ rẹ ni pé kò kúnlẹ̀ fún àwọn èyí ti jáde kúrò ń bẹ pẹ̀lú kọ́ídù wífkọ ṣẹ̀rí ìlà níbàámu tó bá ṣẹ̀rí ọlọ́run ọba mu ìyẹn náà ń pè ní Alifukuku àwọn ẹ̀tọ́ alifukuk yìí ó lè jẹ́ nǹkan tá a fojú rí ó sì lè jẹ́ ìtẹ̀yìn òfojú rí èèyàn lè ṣe àwọn hukuku yìí látara kéèyàn náwó pẹ̀lú nǹkan tá a fojú rí èèyàn sì lè ṣe kó jẹ́ látara ìrìn ẹsẹ̀ ó lè jẹ́ látara ìwà ó sì lè jẹ́ látara ìṣesí tó tá a bá ń sọ̀rọ̀ nípa ojúṣe ẹ̀tọ́ ẹ jẹ́ ká gbọ́yé lọ́nà méjèèjì ó lè jẹ́ hukuku màlíyá ó lè jẹ́ màdíyá ó dẹ̀ lè jẹ́ màánàwíyá ó lè jẹ́ nǹkan tá a lè fojú rí báyìí kò fún mi lẹ́tọ̀ọ́ tó yẹ kó fún mi kò sábà mi kò náání mi ó lè jẹ́ nínáání ẹni ní ti ọ̀nà tá a lè fojú rí báyìí ó dẹ̀ lè jẹ́ lọ́nà eléyìí tẹ́yìn ò lè fi ojú rí àkọ́ọ̀rí ta ni à ń pè ní alásùnmọ́ ẹbí ẹni tí ó jẹ́ ìbátan ẹni àwọn gbólóhùn tá a lè lò pọ̀ yàtọ̀ sí àkọ́ọ̀rí ní èdè lárúbáwá hátà fil alfáwìl kùránìyà a lè lo dáwùl arham a lè lo ulul arham a lè lo al-aqarib a lè lo al-aqrabun a lè lo zawu kurba a lè lo ulul kurba gbogbo àwọn gbólóhùn kọ̀ọ̀kan yìí òun ló láwọn dàlàlà tó yàtọ̀ síra wọn tí lárúbáwá lo gbólóhùn ulul arham ẹ̀rí pa àwọn yẹn náà àwọn tí bíbí tó pa wá pọ̀ abẹ́kọ̀ọ́ ṣùgbọ́n nídà làálà kan lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ ilmul fara'id tí wọ́n bá ní ulul arham òun lẹ́nìkan àwùdáwul arham òun ló ń bẹ láàrin ẹnìkan àtàwọn míì lọ́pọ̀lọpọ̀ ọgbà lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ fara'id eléyìí máa ń ní í ṣe pẹ̀lú àwọn tí àjọ kanra ní jíhátìlì ummi láti agbègbè ìyá tí kò kó àwọn tá a kanra ní agbègbè bàbá sínú dalalatun inda al-faradiyyin lọ́dọ̀ àwọn àfọ onímọ̀ ilmi al-fara'id ní madhabu imam ahmed bin hanbal àmì tawrisu zawul arham àmọ́ tí a bá lọ lo al awil akorobun àbí ulul kurba awo dawul kurba ìtumọ̀ tiẹ̀ yẹn ó kẹnu ju àwọn tá a jọ kanra lágbègbè ìyá nìkan lọ ló fi jẹ́ wípé àwa tá a jẹ́ bí ọlọ́mọ kéwú tẹ́nìkan bá fún wa ní lẹ́kṣọ̀ ibi mo dù láti kọ́kọ́ mọ musawa àwọn tó ń ṣe prógrámù odù tẹ wá sọ yìí báyìí kò jẹ́ àmọ́ torí pé àtúkùmọ̀ àlàṣẹ yìí fẹ́rẹ̀ wọn tàṣọwúrì bóòlù yóò ṣe tàṣọwúrù mọ̀ọ́dún yìí báyìí bóòlù kí la fẹ́ sọ lórí eléyìí gbàtí mo wọ mọ̀ọ́dún yìí mo nà ṣe àlà òkúkú akọ̀rì àṣọ wípé òkú dáwọlé apá torí pé akọ̀rì òun ó kó àwọn tá a jọ kanra lágbọn bàbá àwọn tá a tún jọ kanra ní agbọn ìyá méjèèjì tó kó sínú bó tilẹ̀ jẹ́ wípé dáwùlẹ̀ arham ó tún lè kó àwọn tá a jọ kanra náà lábala kìíní àti lábala kejì ó lè kó sínú ṣùgbọ́n ẹnu odó ìsìmáàlù tó ní wípé lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n máa ń lò fáwọn tá a jọ kanra lábala àyà nìkan gbọdọ̀ pọ̀ ló jẹ́ káwọn èlò tó sákò lórí ẹnu hmm, ẹja fẹ̀ kan mú àkọ́rí èyí tó ṣe wípé àwọn àkọ́rí wọ̀nyí àwọn náà ni àwọn tí humul mutarabituna bi qarabati nasab min ayi ji'atin kan gbogbo àwọn tí a bá jọ kanra ní agbègbè bàbá ni àti lágbègbè ìyá àwọn yẹn náà ń pè ní al-aqarib tó ti kó dawul arham tó ti kó sínú idan itlaq kalimatul aqarib aw al wa ashmal ká lo gbólóhùn al-aqrabun al-aqarib ulul qurba dáwùl qurba ó kẹnu ju ká lo dáwùl arham bó tilẹ̀ jẹ́ pé àfọ́ àwa al-imamul qurtubi rahimahullah rahmatan wasi'a kọ́lọ́wọ́n bá kọ́ bá yọnu sí wọn ìgbà tí ṣe tafsiri àyà ìbẹ̀rẹ̀ nínú nisa a'udhu billahi minash shaitanir rajim gbàtí wọ́n débi àyà tọ́lọ̀ sọ wípé wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham wípé ẹ̀pá yẹn ọlọ́run ọba ọba tó ṣe wípé òun lẹ fi máa bẹ̀rẹ̀ yín wal arhama kì í ṣe wal arhami ṣèkúta bá sọ pé wal arhami bil ìtumọ̀ ẹ̀ ní pé a máa fi okùn mọ̀lẹ́bí náà a máa fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n wattaqullaha ẹ̀páyọ̀ ọlọ́run ọba alẹ́dì tàṣà àlù nàbí túmọ̀ wà tákùlà rọ̀hàmà à ń tọ̀tọ̀wò wa ìdí ìyàtọ̀ pé alàhàràhàmù nùsùbà alàlùmọ̀fòlìyà ẹ bẹ̀rù ọlọ́run ọba tẹ́ ẹ fi ń bẹ̀rẹ̀ ayín ẹ sì bẹ̀rù okùn ẹbí kó ismun likafati al-aqari eh, min ghairi farqi bayna al-muharrami wa ghairi wọ́n ní lọ́dọ̀ tàwọn àwọn fojú tó fẹ̀ àwọn fi wo arrohim dawul rohim dawul arham wípé ó kó àkọríbù náà sí so almuhim ká má dènà pẹnu lórí àkórí ọ̀rọ̀ ká lo gbólóhùn al-aqarib al-aqrabun òun kẹnu kò nítumọ̀ méjì ju pé àwọn tá a jọ kanra nídìílé bàbá àwọn tá a jọ kanra nídìílé ìyá bó láti wá ṣe tàbídù wọn wọ́n bèèrè lọ́dọ̀ àfọ́ àwa sheikh bin Baz rahimahullah rahmatan wasi'a wọ́n láwọn wo ni al wọ́n láwọn aqarib wa irú bàbá tó bí wa ń sìn àbí mú látòrí ẹ̀gbọ́n wa àjọjọ́ mọ bàbá kan àjọjọ́ mọ ìyá kan àbí bàbá ló pa wá pọ̀ yóò pa wá pọ̀ ó bẹ̀rẹ̀ láti orí èyí ọmọ tí ẹ̀gbọ́n wa bí ọmọ tábúrò wa ọmọ tí àbúrò wa bí ara àwọn àkọ́rì ìbò àníyẹn wà ń nẹ́gà bó ṣe lọ náà nìyẹn tó ti wá àwọn ọmọ ọmọ àwọn yẹn bó tilẹ̀ kó gùn tó àwọn àkọ́rì ìbò àníyẹn ẹ̀dá tún bọ́ sí abala bàbá. àbúrò bàbá wa nínú àwọn àkọ́rìbù wa ló ọmọ tábúrò wa bí nínú àwọn wa ló ọmọ tí ọmọ àbúrò bàbá wa bí nínú àwọn àkọ́rìbù wa ló ọmọ ọmọ tó fi lọ wa àtàwọn ọmọ rẹ̀ bó ṣe lọ́hùn àkọ́rìbù ni ẹ̀gbọ́n ìyá wa ọmọ tẹ́gbọ́n ìyá wa bí àwọn àkọ́rìbù wa náà ni tó di ẹ̀gbọ́n bọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ náà inú àwọn àkọ́rí wa wà ìnẹ́gàlù kò lọ bẹ́ẹ̀ láti lè mọ̀ wípé tá a bá ní ká wo ìtumọ̀ àlẹ́ àkọ́rí ìbò ó kẹnu oníbèrè wà béèrè pé séyàwó wa ṣé kò sínú àwọn àkọ́rí ìbò wa sáwọn ọmọ wa ṣé ò sínú àkọ́rí ìbò ah, ah, ah, àwọn tó ti yé wọn ò ọmọ náà àkọ́rí àwọn tí wọn ọ̀tọ̀ àwọn àkọ́rí ibi tá a ti gbé o nìyẹn àwọn tó ṣe wípé wọ́n lè má jẹ́ ní ogún wa tó ti wà báyìí wọ́n lè má jẹ́ ẹ hikma tí ṣẹ̀rẹ́ islam ní àwọn wọ̀nyí lọ́pọ̀lọpọ̀ gbà táwọn kankan bá ṣẹlẹ̀ wọ́n lè má rí éèpìn ní báyìí nínú ogún wa ṣùgbọ́n gbà tá à ń bẹ láyé islam ní ká sojú ṣètò wọn ká ṣe dáadáa sí wọn. ìdán eléyìí ó jẹ kó ju fún wa wípé àkọ́rí kò sí bí ẹnìkọ̀ọ̀kan wà yìí ṣe wà táà ní àwọn àkọ́rìbù wa ó ń bẹ nínú àwọn àkọ́rìbù wa àwọn tó jẹ́ mùsùlùmí ó sì ń bẹ nínú wọn àwọn tí wọ́n ṣe mùsùlùmí gbogbo wọn náà ni wọ́n bùkátà ẹ̀tọ́ lọ́dọ̀ wa táà sì gbúdọ̀ máa fún wọn ní ẹ̀tọ́ yẹn bísmìdì pẹ̀lú orúkọ ẹ̀sìn pẹ̀lú pé ẹ̀sìn ló ní á ṣe é gbèdéke tẹ́sí sọ pé ká fi ṣéun àgbúdọ̀ máa ṣe pẹ̀lú àníyàn máa ìsàbẹ̀lẹ̀ àjẹrẹ̀ pẹ̀lú pé àgbàládá lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ káṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí àfọwáṣe tí Ibn Uthaymeen rahimahullah wọ́n kọ tírà kan wọ́n wá ní huququn da'at ilayha al-fitra wà kọ́rọ̀rọ̀ sí ha àṣẹ̀ríyà wọ́n ní àwọn ìwọ̀ kan bẹ tó ṣe pé fítírọ̀ àdámọ́tọ́lọ̀ ń dámọ́ wa gan-an okulẹ̀ ti sọ pé ó ti ṣe lọ́rọ̀ yẹn léwa lérí láì sí ìsọ̀ tẹ́sì sọ kó tó di pé ẹ̀sìn tó Ibn Uthaymeen tí wọ́n mú wánu síra àwọn yìí òun ni hukukul akọ̀rì ẹ̀tọ́ àwọn alásùnmọ́ tí wọ́n bá ti ń sọ lálásùnmọ́ yẹn mójúsọ túmọ̀ rẹ̀ bó ṣe kẹnu o gbogbo Yorùbá lè mọ́ gbé ní kúnkún ló jẹ́ kọ́kọ́ sọ ibi tó fẹ̀dẹ̀ ẹ̀yẹn já wo ilẹ̀ Yorùbá ẹ rí pé a bá àwọn àtàwọn abánlẹ̀ pápá jùlọ ilẹ̀ Yorùbá ẹ ra àwọn ìyá wa wọ́n lè sàdédé mọ́ múra kìtàkìtà sí òsì àwọn fẹ́ dáná lọ níbo lẹ̀ ń dáná lọ ẹ àǹtí mi ọmọ tó bí sí ilé kíní kan ọmọ ń wá bímọ kò ní dá kí n dáná àdúrà ni ẹ wàá wò á dáná lọ bá wo à náà ó dáná lọ wàá ewu ni gbogbo láti àǹtí mi ọmọ tíyẹn tún bí tíyẹn náà tún bí ntaba ni ń jí ń sọ òní ẹni sáré dé rí bàbá kan kó ní ah, mo fẹ́ sáré dé Port Harcourt tí ò sí ọmọ àǹtí mi kan àti gbúrò ẹ̀ ti pẹ́ kọ̀ wálé ọdún ní ibùta ní èyí tó lọ yìí kò wá mo fẹ́ dá kan kí n lọ wọ̀ tí n báyìí ti rí lálàáfíà ìjọ kejì tó padà bọ̀ abánlẹ̀ inú ti sẹ́ àwọn bàbá wa yìí ṣe wípé àwọn kàhádìsì bíi tiwa yìí o àmọ́ wọ́n ń ṣe nǹkan yẹn bìlì fìtìrà

ìmọ̀lá àbúfàtà lábáyàwó rẹ̀ nù wọ́n lè yàn mẹ̀tọ́ mẹ́tọ́lọ́sọ́lá ẹ̀sìn wa ó sáfẹ́ tírèmì àwa mùsùlùmí tí wọ́n bá lè sọ pé mùsùlùmí lè yàn o yùrídù áńjùdà ríbànà àdàmàkárìmìlì àkùlák pé tí wọ́n bá lè sọ pé àfọ́nsún ah, náà rèé àmàṣọ́ àlà ẹ̀fún lọ́mọ ẹ̀ẹ́sọ́mọ́nù O ń súnà rèé ẹ bá nǹkan pọ̀ ọmọlúwàbí ni wọ́n jẹ́mọ́ àti bó ṣe rí tó ń gbóbi sọ pé ra wa létí náà ni àmọ́ gbogbo àwọn àdìsí tí ń sọ gbogbo ẹ̀ náà láti mọ̀ fitra ó bí nǹkan ẹ̀sìn wa lára ẹ̀sìn wá dé ó wá kọ̀ rọ́ra rẹ̀ wà kọ́ rọ́rọ́ ti àṣẹ̀ríyà kó bàa lè torí pé àní ṣe pẹ̀lú àníyàn pé ṣe àá ṣe pẹ̀lú àníyàn ànábì sọ títọ́ wọnú ìdánilẹ́kọ̀ọ́ yìí ọ̀rọ̀ kan bẹ tí sheikh ibn Uthaymeen sọ ó fi wọnú ẹ̀ ọ̀rọ̀ yìí kódà pé la sọ a dúró ó tó ló fi ṣáájú wọn púpọ̀ wọn èyí sọ̀rọ̀ dàálẹ̀ wa kathiru minan nas wọ́n láwọn èèyàn tó pọ̀ lẹ́yìn ó kó èmi ó kó wọ́n náà sí mudayyi'una li hadha al-haqqi mufarrituna fi ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn wọ́n fojú rí na ẹ̀tọ́ táǹsọ nípa rẹ̀ wọn ò sì náà ní ẹ̀ kódà wọ́n sàṣe ètò tajri al-wahida la ya'rifu qarabatahu bi tila ẹ̀rí èèyàn kan báyìí gbogbo bí dé ń pàpè mọ́ra súnà tó kọ mọ́ ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ fáwọn ẹbí ẹ̀ fáwọn alásùnmọ́ ẹ̀ kọ mọ́ ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ rárá bó ti wulẹ̀ kọ́ ma la bil mal wala bil jahi wala bil níbi ká nawọ́ síra ẹni nínú ẹbí ọlọ́run fa ọ lọ́wọ́ sókè ó sì rẹ́ni tí ń rágó báyìí nínú ẹbí àwọn ọkàn máa sọ níta páwọn léèyàn nínú fámìlì ni ṣùgbọ́n wọn ò ní ráǹfààní ẹ̀ ṣékè ibi ní òfin ní rahimahullah àwọn tó súnmọ́ wọn ò ní máa àǹfààní rẹ̀ yálà níbi nínáwó kódà látara àpọ́nlé tọ́lọ́hun fún yẹn etí làwọn tó súnmọ́ ó fi máa gbọ́ àǹfààní òun wọn ò ní jẹ àǹfààní àǹfààní tọ́lọ́hun fún yẹn iyì rẹ̀ wọn ò ní jẹ àǹfààní wàlá bil khuluq nípa ìwà ọmọlúwàbí wọn ò ní rí látara rẹ̀ تمضي الأيام والشهور ما رعاهم ولا قام بزيارتهم ọjọ́ ma gorí ọjọ́ oṣù wa gorí oṣù kò tí ẹ̀ ní náà ní pé kò ń béèrè àwọn ẹbí òun kọ́dà àwọn ẹlẹ́jọ́ ọmọ ẹgbẹ́ síìtì kan nígbàwó lè tẹ́ra búrò yìí kẹ́yìn kélé kò lè oníkàlùkù à ń bèèrè bá sọ àlú èbó lẹ́nu ẹ̀ lè ti rí àbúrò àbúrò kẹ̀ nílùú ọba òun kálukú ṣe títí náà ṣe àìlẹ́kọ̀ọ́ sí ni bẹ́ẹ̀ sì ni bọ́lọ́run ti pàṣẹ ká kírun tó pàṣẹ ká gbààwẹ̀ bẹ́ẹ̀ náà ló pàṣẹ lé àṣẹ ńlá tọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala gbogbo èyí náà ní máa papọ̀ sí èèyàn lára tí wọ́n fi ń pè èèyàn ní mùsùlùmí tó yanjú tó lẹ́sìn Sheikh Ibn Uthaymeen rahimahullah wọ́n ní wala tawaddada ilayhim bihadiyya wala dafa anhum darurata aw haja kódà kì í nawọ́ ẹ̀bùn sí wọn tí ó bá rí pé bùkátà wọn kan wọlé báyìí kódà kò ní náni wọn barubama asa ilayhim bilqawl aw bilfi'l aw bilqawl kódà gbà ní ọ̀rọ̀ kò bá kù gbé ẹbí rẹ̀ kan bá fẹ́ rìn kí ló dé kí ló dé èmi ni mo ní ẹmọ́ ìsìnkú ẹmọ́ níláàrí mi gbà tí mò ń nígbà tó lè jẹ́ pé gbogbo àsìkò ewé tí eré lẹ́ẹ̀ fi ṣe àwa wa ebi wọ́n ni fẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ délé lọ ronú sí ni àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ já ẹlẹ́nu wa ẹni tó yẹ kó sọ́ra jù láyé tó yẹ kó sọ ẹ̀kọ́ kan náà yóò fún yín ọkàn wà fọ́ṣúnẹ̀tì ọwá nímọ̀ jù wọn lọ ẹjọ́ lọ lé kí ó náà ní ọlọ́run bá fà wọ̀ yọ ẹjọ́ ń ṣiṣẹ́ yìí náà ní ọlọ́run bá bọ̀ wọ́n láti ní ọfàwọ̀ rẹ̀ sókè ìwọ ló yẹ kó kó tẹ̀rí bá jù ká má bà wá máa kọsẹ̀ látara rẹ̀ ká má bà wá máa sẹlọ́n látara rẹ̀ eléyìí nìkan tí a fọ́ aṣèkínú fèmí wọ́n ní débi wípé yẹ́sìlú alba'id wàyà kòtọ́ olùkọ́rí àwọn tí wọn ò tiẹ̀ súnmọ́ rárá àwọn ní ọmọ ìdàǹfààní ẹ̀ àwọn tí wọ́n wá jẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ nínú bíbí tí wọ́n bá fẹ́ rí wọ́n tẹ̀lọ gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹni tó jìnà ni ẹlòmíì bá dé bí ìyàwó rẹ̀ gan tí ìyàwó rẹ̀ ọba rí yọ protocol officer ẹ lè rí wọn sí òun mọ̀ ni ìyàwó abẹ́ ẹ̀ ni ẹ lè rí wọn gbogbo àwọn ọ̀lànà tí ìlànà ìbò gbé wáyé àdánwò ló jẹ́ o èyí dí ni tó fi jẹ́ pé ọ̀rọ̀ tí Sheikh Ibn Uthaymeen sọ yìí ibẹ̀ náà ni àgbà wọlé láti lè kọ́kọ́ pilẹ̀ pàtàkì ká mọ ẹ̀tọ́ sí àwọn mọ̀lẹ́bí wa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tàbá lọ wọ èyí tọ́pọ́n ní dandan tàbá lọ ní Al-Qur'an Al-Karim a'udhu billahi minash shaitanir rajim Suratul Baqara ọlọ́run fẹ́ jó yíwa pé kìí ṣe lórí àwọn àlèhùnmọ̀ yìí nìkan ọlọ́run ti ó ti ṣe lófin ọlọ́run wa idh akhadna mithaqa bani Isra'il la ta'buduna illa Allaha wa bil walidayni ihsana wa bil qurba ọlọ́run nígbà tá a gbé àdéhùn pẹ̀lú àwọn ọmọ Israel ẹ gbọ́dọ̀ sìn ẹnìkan àfọlọ́run tó dá yín àwọn òbí yín ló tẹ̀lé àwọn òbí yín méjèèjì ṣe dáadáa sí wọn lẹ́yìn àwọn obìnrin méjèèjì wàbíl kúrùbà àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́yìn nínú bíbí wàkọ́lá ta'ala ọlọ́run tó sọ láàyè mí nahali kan chapter sixteen àyà kẹsàn-án ọlọ́run inna Allaha ya'muru bil 'adli wa ita'i taa ọlọ́run dájú òun ọlọ́run ya'muru ó pàṣẹ ká ṣe wal ihsan ká ṣe dáadáa wa ìta ìdil qurba ká sì mọ fún àwọn alásùnmọ́ wa lẹ́tọ̀ọ́ wọn wọ́n lẹ́tọ̀ọ́ sáfẹ́ gbà lọ́wọ́ wa ẹlòmíì àwọn ọmọ rẹ̀ pé dábàá ń jọ pé ká fún alásùnmọ́ wa lẹ́tọ̀ọ́ ẹlòmíì ọmọ rẹ̀ pé ọlọ́run kúkúrú mi pé mi ló lọ ẹ̀ńdọ́ba lówó náà mo ti sọ síwájú kì í ṣe owó nìkan lẹ́tọ̀ọ́ ó lè jẹ́ màdíyá ó lè jẹ́ màánàwíyà kò sí ẹnìkan kan tí ò jọ́ra yẹn kó fún àwọn alásùnmọ́ rẹ̀ nínú bíbí kó fún wọn ní ẹ̀tọ́ wọn inṣàlá tó bá dọwọ́ kẹyìn ìdánilẹ́kọ̀ọ́ a máa sọ mọ̀fọ́ irú ẹ̀tọ́ wọn bóòlù àwọn ẹ̀tọ́ yẹn ti jẹ́ pẹ̀lú ẹ̀rí rẹ̀ bákan náà náà al-Qur'an Karim Suratu Nisa aya 36 ọlọ́ni wa'budullaha ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba yín wala tushriku bihi shay'an ẹ gbọ́dọ̀ pa nǹkan mí pọ̀ dáadáa dọwọ́ yín táwọn obìnrin méjèèjì tán bí yín o wà bí bíl kùrùbà lẹ́yìn àwọn yẹn àwọn tó tún kù àwọn náà ní bíl kùrùbà àwọn alásùnmọ́ yín tí ẹ bá gba àwọn àyàtà kàkọjá yìí ẹ rí kọ́ lọ́hùn fún àwọn òbí wa méjèèjì sínú bíl kùrùbà yọ̀ọ́ dà tí wọ́n sọ lọ́tọ̀ kó tó wá sọ bíl kùrùbà tó bá wá ń tìtì òbí rẹ bíi bíl kùrùbà ó rí pé ọ̀rọ̀ yẹ o tí wọ́n dúró lọ́tọ̀ lẹ́yìn bọ́ ọba yẹn dúró èèyàn ló tó kan àwọn yẹn kódà ọlọ́run tó wá yanjú ẹ̀ nínú al-Qur'an al-Karim ọlọ́run a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ọba ní yas'alunaka madha yunfiqun ọlọ́run wọ́n máa bèèrè ànábì léèrè pé téèyàn bá jẹ téèyàn yóò tó bá sẹ́kù bó la kíṣe máa náwó ẹwọ Islam bówó bá bọ́ síyàn lọ́wọ́ ọ̀rẹ́ mi kan ní mo ń sọ̀rọ̀ kan ó ní téèyàn ò mọ bí ó ṣe náwó bí wọ́n bá fún ní fifty billion lẹ́nìí yóò rà bọ̀ ilé ẹyọ kan ní five hundred thousand ìdákùn mọ̀ nǹkan jù mí ìgbàsẹ́ńjì mọ̀ nǹkan jù mọ̀ nǹkan jù ó pè wá nínú fifty billion èló ni èló ni five thousand lápèjúwe torí pé kò ní plan ṣùgbọ́n ẹni tó bá ní plan bí àwọn àfa subhanallah bó o gbé fifty billion wá pẹ̀lú ògbó ọlọ́run tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ tó bá wá béèrè ó súnmọ́ kó ti tán wípé njẹ́ ó ṣe ti wà ńlẹ̀ ọlọ́run wa kọ́ alẹ́ yasalunaka ẹ má bínú pé torí àwọn àfa àmọ̀tọ́ ẹlòmíì náà ọmọ bí ó ṣe náwó lójú yé hẹn ǹjẹ́ lómi ọ̀gbẹ́ ẹ̀tẹ́ ìṣe òun wò ẹ̀dẹ́ òun wò ọlọ́run ma wọ́n bí ọ léèrè mọ́tà yóò fi kú bóò là a bá rí owó sọ fún wọn kúlùmọ̀ fọ́lìlúwàlìdẹ́yìn fọ́lìlúwàlìdẹ́yìn àwọn òbí tó bí wa ọlọ́run bẹ́ẹ̀ lórí wọn lẹ́yìn ìgbà yẹn ni wà akọ̀ọ̀bẹ̀ àwọn tí wọ́n jẹ́ alásùnmọ́ wa gbogbo àwọn àyà yìí ó ń fi rinlẹ̀ fún wa wípé pàtàkì lẹ́yìn ìyàwó wa lẹ́yìn àwọn ọmọ wa lẹ́yìn òbí wa àgbùdọ̀ fi mú àwọn alásùnmọ́ bọ́lọ̀ ń ṣe tó nìyẹn Aya kan wá ń bẹ ní Al-Qur'an Karim àyà ń ó gbé ọ̀rọ̀ yẹn wá bishaklin tatbiqiyin lọ́nà tó wá in practical form táàfin lè gbàgbọ́ yé ipò tí àwọn alásùnmọ́ wa tí wọ́n wà àyà wo ni àyà ń àyà Suratu Nur ìgbà tí ẹni tí a mọ̀ sí mistahu bun òfáfà radiyallahu anhu tàbí pàtàkì tóun náà lọ wà nínú ọ̀kan nínú àwọn tí wọ́n parọ́ irọ́ zìnà mọ́ ìyàwó Àìṣà radiyallahu anha mísítọ́hù yìí afọ́wà abubakar lè ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tọ́lọ́n wá tó àṣírí wípé ìyàwó Aisha ọmọwó mọ́sẹ̀ kúrò níbi ìsìná àfọwọ́ Abubakar gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ọba pinnu ó sì búra lẹ́yìn eléyìí òun ò tún lórí ní sọ́fù mọ́ látara àwọn àfáà wọ́n jẹ́ kó yíwa pé áyà tí ọlọ́run sọ̀kalẹ̀ yìí kì í ṣe mùjáràdù pé ọlọ́run fẹ́ kí Abubakri kó lámòjú kúrò nìkan àtúgbọ́yé bẹ̀ wípé mísọ́hù yìí kánà kọ̀rí bá ń lé Abubakri Siddiq ẹ̀dùn wo dáa tún jáde bẹ̀ kì í ṣe wípé kéèyàn kàn máa lámòjú kúrò lẹ́yìn tó bá ṣẹ̀yàn àtúrí mú jáde bẹ̀ wípé mísọ́hù yìí kánà kọ̀rí bá ń lé Abubakri Siddiq kọ̀ríbù àbákì ló jẹ́ alásùnmọ́ni nínú bíbí ìyẹn túmọ̀ sí wípé àṣé in tí máa ń wáṣẹ́ mi èèyàn bó tí èèyàn bá ní kéèyàn máa ṣe dáadáa sáwọn ẹbí wọn á taburú sí yẹn ń gbà míì ò gbúdọ̀ wó bẹ́ o torí pé aburú wo ló tó aburú tí mí sọ́hù tó ṣe sí àfọwọ́ àbákì tó ń tibó ìjọba àbákì rẹ̀ gbọ́ bùkátà lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ àyà kalẹ̀ nínú Suratu Nur aya 22 a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wala ya'tali ulul fadli minkum wasa'a an yu'tu ulul qurba wal masakin wal mu'ajirina fi sabilillah wal ya'fu wal yasfahu alla tuhibbuna an yaghfira Allahu lakum wallahu ghafurur rahim ọlọ́run ọba ní àwọn tí a ṣàjùlọ fún nínú ẹ̀sìn táà sì tún ṣe ìgbàláàyè fún nínú arísìkí èyí ni àbúbákìrì irú wọn ò mọ̀ gbúdọ̀ mọ́ búra wọn ò gbúdọ̀ mọ́ ṣèpinnu fún dìkan àbí dìmí à ń yú tú olùkùrùbà kán wá máa sọ pé àwọn ò ní ṣe dáadáa táwọn ọmọlẹ́bí wọn ǹdọ́nà kọ́kọ́ ti síwájú rẹ̀ walimasakin àwọn aláìní walimuhajirina fi sabilillah àwọn tí wọ́n ṣe kí ni o tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣe yíjíra wá láti Mọ́kà wá sí lò Mọ̀dínà wal àwọn ẹyà alọ́ sàmójú kúrò wàlẹ̀ yà sọ àwò ẹ sàmọ́kà kúrò Allah tuhibbuna an yaghfirallah táyì náà fẹ́kọ́ lọ́wọ́ foríjì ẹ wo bí tọ́yìn lágbára dé nítorí wípé àfọ àbákìrì fẹ́ bínú sí kọ̀rí èyí tó kọ̀rí fún ṣiṣẹ́ yìí tí mísà wù ṣe ó tó kéèyàn lẹ́yìn oníṣẹ́ dáadáa sí má ṣùgbọ́n lọ́wọ́ fẹ́ kí ìṣesí yẹn baláda àfọ àbákìrì jẹ́ kọ̀dẹ̀ fẹ́ kó jẹ́ sábàbí táwọn bá kí òfin ní pa òfin ọlọ́run mọ́ sọ ọ̀fẹ́ káforíjì ọ̀nà afọ́wà al-imam as-Sa'di rahimahullah nínú tafsiri wọn wọn ni kana min jumlatil qa'idina fil hifz mista usata wọ́n nú àwọn tí wọ́n kẹnu bọ ọ̀rọ̀ pé wọ́n sọ pé yàwá Aisha ṣe dìnnà mista yìí nù wọn wàhùwà kọ̀rí ìbún lè Abubakar Siddiq ó sì tún jẹ́ kọ̀rí alásùnmọ́ fún àfáwọn abúlákiri sèdè kì í ṣe kó jẹ́ alásùnmọ́ nìkan ẹ̀rí tó gbàdọ́ ọlọ́run bá ń sọ ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run bá ní àyùtù olùkúrúbà àkọ́kọ́ nìyẹn kánà mísà kọ̀rí bá ń tàn abúlákiri olùkúrúbà wàlmùsàkín kánà fàkírán wàlmùhàjírìn kánà gbogbo ni gbogbo kùránì kan bí w'anka Qur'an ọ wá ní ulul fadli minkum wà sáà yóò ulul qurba wal masakin wal yatama hmm. kò ya yatama ń bẹ̀ ọdún ó ya ń bẹ̀ mọ́ hmm, kò lè sí ń bẹ̀ nítorí pé mi sọ̀wọ́ èsì mu ọlọ́wà ń bẹ̀ ọ̀dà Qur'an wa fi kó wá lóun ò ní ṣe dáadáa sí olùkùrùbá olùkùrùbá ń bẹ̀ yẹn àfọwọ́ alimami al-Baghawi rahimahullah nínú tíra àwọn ma'alimu tanzil tafsir wọn wọ́n ní gbogbo ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbogbo ẹ̀ ló ṣe kí ni o òun ló ṣe lérí mistahu torí pé kánà qariban Abubakar wa kánà miskinan muhajiran badariyan ibnu khalati Abubakar ọmọ ẹ̀gbọ́n ìyá Abubakar àfọwọ́ àlùmọ́ọ̀mù bágáwí ó ní ọmọ ẹ̀gbọ́n ìyá ṣùgbọ́n túmọ̀ rẹ̀ gangan tẹ́gbọ́n wà nù ìsọ́bà ọmọ tí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyá Abubakar kálá rẹ̀ lóbìnrin ọmọ tó bí ọmọ tó bí tí ó bí òun ló wá bí mr ṣùgbọ́n ní èdè lárúbáwá náà ọmọ ọmọ ẹni náà ọmọ náà lápè ló jẹ́ kí ìmọ̀ọ́mù bágáwí fi sọ wípé kánà ibnu kálá ṣùgbọ́n ibnu ibnati kálá ẹ wo bó ṣe jìnnà tó ọlọ́run sì torí ẹ̀ bá fọ àtàkùn má stọ́ọ̀fù dáadáa tó ń ṣe in tó ń ṣe ọ̀tọ̀ dáadáa tí wọ́n ń ṣe pẹ̀lú pọ́lọ̀ ń pa ọ́ láṣẹ ìyẹn náà tọ̀ so ni mo sọ pé ááyà yìí ó jẹ́ nafsun sarihun yushakilu alma'na tashkilan tatbiqiyan ó ti jẹ́ ká gbàgbọ́ yé ojúṣe wa sí àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wa ẹ̀ wọ́n bọ́lá wọn ti sọ ni pé tó ọ̀fẹ́ kọ́lọ́hún foríjì ọ̀dọ́ ẹ bọ́rọ̀ ní ti lágbára tó ẹ wo láhájà yẹn láhájà tún hàárọ̀ lójú ẹ̀tàlá fún abubakar pé ah bàbá kọlọ́wọ́ forí jìnnà bàbá kọlọ́wọ́ nítorí kíni abubakar ni wọ́n ọ̀fẹ́ndì o ni wọ́n tẹ ìjọmọlúwàbí rẹ̀ mọ́lẹ̀ síbẹ̀síbẹ̀ lọ́nà tó òtún bẹ́ kọlọ́wọ́ forí jìnnà ni nítorí pé ọlọ́wọ́n fẹ́ kí okùn ẹbí ó já látọ̀ wá fọ́ abubakar ẹ dákun jẹ́ mọ́ kílẹ̀ bí tí wọ́n wá ṣe fún wa kí ni wọ́n ṣe táàfi dá sí wọn mọ́ hádà abubakar hádà mísọ̀ ẹwọ ntí mísọ̀ òṣè bó ṣe tó ọlọ́run tún jágbe máa abubakar láì ìpinnu tó ti ní ẹmọ́dà wò bó ní ṣe dára sí mísọ̀ eléyìí nìkan náà tó láti lè jẹ́ ká máa pàtàkì ibi tí ọlọ́run tu àwọn mọ̀lẹ́bí wa sí sábà lọ sínú súnà Ànábì sallallahu àwọn ẹ̀rí pọ̀ tí ń tọ́ka sí pàtàkì kásòkò ẹ̀jú pọ̀ روى الترمذي وابو داود وابن ماجه واحمد عن ابي بكر الصديق رضي الله عنه ẹgbàwáyé wá láti ọ̀dọ̀ àfọwọ́ abubakar siddiq nínú tíra àfọwọ́ imamu tirmidhi àti abu dawud ibn maja wasu ahu wal albani rahimahullah rahmatan wasa wani anabi sallallahu alaihi wasallam anabi ni ma min dambin ajdaru an yu'ajjil allah bi sahibi li uqubata fi dunya ma'a ma yudakhiru lahu fil akhirah min al baghi wakọ̀tí àti rọ́hìmì wọ́n lójúṣẹ́ ọlọ́run ọba ní kò sí ìyà kan tí ọlọ́run máa fẹ́ kánjú jẹ̀yàn níyà kò sí ẹ̀ṣẹ̀ kan tọ́lọ́run máa fẹ́ kánjú jẹ̀yàn níyà ẹ̀ṣẹ̀ yẹn láyé téèyàn ọba túbá tọ́lọ́run máa fẹ́ ò lè mú jẹ láyé ó jìyà rẹ̀ tó ọba tó wá túbá tọ́lọ́run bá tún fẹ́ bẹ́ẹ̀ nítorí pé dàlùkì àmọ́ ó tún ti fìyà pamọ́ fún ọ ọlọ́run kò sọ wá ń bẹ̀ tó tó ẹ̀ṣẹ̀ méjì kan àkọ́kọ́ nú ẹ̀ àlùbágíyù kéèyàn fọwọ́ ọlá kó o fi gbá ọmọlàkejì lójú lórí ìtàkùsí ẹ̀ kí ni ó ṣe bó ṣe rí òun kò lè mú jẹ kò tó dáa láyé àbí tó bá túbá àbí kọ wáyọ̀ nú ẹni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọ̀tí atòrọ̀ṣímí kéèyàn ọjọ́ òkun ẹbí ẹ̀ṣẹ̀ méjèèjì ń anẹ́sọ́lá àrọ̀sọ́lá ànábì ni ọlọ́run máa kánjú jẹ́ èèyàn ń yà rẹ̀ láyé hadith yìí gbogbo wa tí bá ti bá pàdé mo máa ń rántí arákùnrin kan nígbà wáyì tàná kì í ṣe wáyì tòní o tí bá ní wáyì tàná ayé Buhari eighty four nkankan abẹ́ẹ̀kọ́ tí a ń pè wáyì ìgbà yẹn yàtọ̀ sí jù war against injustice bẹ́ẹ̀ bá tún lé ṣe tán ẹ̀ tún sájáde lé torí pé tán bá lè rí ẹyẹ pépà kan báyìí ó lè la kòkókò lọ arákùnrin yìí nébọ̀ wa ni yìí máa ń na ìyàwó rẹ̀ débi pé ìtí ò tó nǹkan yóò na obìnrin yìí bí gbogbo èèyàn ládùúgbò fẹ́ gbobìnrin yìí lẹ̀ kò ní gbà gbogbo èèyàn ti wá mọ̀ sí wọn ó fi lẹ̀ tẹ́ ẹ bá béèrè pé kí lobìnrin yìí ṣe ẹ rí pé yìí tí ò tiẹ̀ tó kéèyàn ó bú obìnrin obìnrin tàbí pé yìí ó nà lọ́dún tá a wí ọkùnrin wa na ìyàwó rẹ̀ débi pé ẹnìkan kò bá ẹnìkan kò já sí torí pé wọ́n ti mọ̀ ìgbà tó wá gbọ́ páwọn èèyàn kan fẹ́ bò ń dá sọ̀rọ̀ ọba bínú jáde ó ti gbà wípé jọ wáì ọba bínú jáde bó ṣe bọ́ títì ọba kó sójú àwọn sójà ẹni ee kọ̀m kọ̀m kọ̀m bẹ́ẹ̀ sì mọ àwọn yẹn àwọn ti ní tírẹ́nì bí ṣe máa ń nàyàn ẹgbẹ́ kò pẹ̀lú ògbó ọlọ́run ọ̀ọ́jẹ ìyá tí wọn náà sì mọ̀ wípé ọ̀jẹ̀ ìyá ẹni tí ń nàyàn téèyàn ò lè gbọ́wọ́ wọ́n wá ní kókó sínú bọ́tà kí ọmọ kọ́ máa mú nínú bọ́tà àbí tó ń tọ̀ sí kọ́ gbogbo ẹ̀ pẹ̀lú blálà ìgbà wá sí èyàn tó wọ́n kọ́ wá padà lé èyàn ọ̀dá ojú rẹ̀ mọ̀mọ́ pátá nìkan jẹ nígbà wá délé rẹ̀ níbẹ̀ ya kí wọ́n fún gbogbo kókó àdúgbò kó tún wá ìyàwó ní wá ń tún lọ ń bẹ̀bẹ̀ fún ẹ̀dákun ọkọ òun ní láìláìlá tí n bá ti ka àdìsí yìí mọ̀mọ́ rántí jọ mọ̀ ní subhanallah ọlọ́run kan ju ìyá tiẹ̀ náà sẹ́wọ̀n pé èyí tó ń rí yẹn ó ju èyí tó fi ìyàwó lọ so ìwọ tó ọmọ ti bẹ́ẹ̀ sí ìyàwó rẹ̀ náà ló ti yé ìwọ náà mọ̀ retí èyàn tòkọ́lọ́wọ́n kó sànù wa bákan náà anábìwá muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí afọ abdullahi ọmọ amúrú gbà wá ànábì ní laysal wasil bil mukafi ànábì ní kìí ṣe wípé kápẹ̀yàn lẹ́ni tí ń sokun ẹbí pọ̀ ó dìgbà tó bá ṣe wípé lámọ́rin ṣe dáadáa sí ọ èmi náà ṣe dáadáa padà ìyẹn kọ́ ni o ẹ̀wọ́n ànábì ṣe ń sọ nàfìyàtùnà ìntà máa ṣe nù bàbá àti ẹ̀ náà nígbà tí mo wà ń sùn àwọn náà tọ́ mi jáde mi jáde mi fẹ́ bóòlù mi ṣe ní mọ́ sọ́dọ̀ ẹ̀wà níyà anábì ní yẹn kọ́ ni o bó tilẹ̀ jẹ́ wípé súnà fẹ́ kákáfà ẹni tó bá ṣe dáadáa sí wa o tó ti yé mùkáfà òsì tó burú pé nínú súnà náà anábì jẹ́ ẹni tó gbọ́ bá ṣe kankan sánàbì anábì ó káfà rẹ̀ padà kódà pẹ̀lú tó tún ju tó ṣe lọ ṣùgbọ́n lórí eléyìí tá à ń sọ yìí kó mọ̀ jẹ́pá níyàn pa ń ṣe dáadáa fẹ́ bí torí pé bàbá tiẹ̀ náà ṣe dáadáa sí wa nìkan la fi ń ṣe é tìrúbà wàlá kí alẹ́dì ìdàkútì àti rọ̀hìmùhù wà sọ̀là sọ̀wáwùlì Bukhari ẹni tá a lè sọ kó sokùn ẹbí pọ̀ ó lẹ́yìn tó ṣe pé tí wọ́n bá gé okùn ẹbí kúrò lọ́dọ̀ tiẹ̀ òun sì túmọ̀ rìnrìn kó so pọ̀ ìtumọ̀ hadisi yìí a wà gbọ́ inú hadisi míì tí Imam Muslim gbà wá láti pàṣẹ àfọwọ́ Abu Huraira àwọn ẹgbàá lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọkùnrin kan lọ bá anabi sallallahu alayhi wa sallam òní ìmẹ̀lẹ̀ kọ̀rọ̀ ọba ó nílò òjíṣẹ́ ọlọ́run mo láwọn kọ̀rọ̀ọ́bà kan ẹ ti pé akọ́rìbù là ń sọ mo láwọn ìbátan mo ti sọ̀tún mọ ibi tó pẹ̀kadé o mo lẹ́nìkan ní àwọn ìbátan mi àsìlù hùm wáyà kùtọ́rù ni èmi máa ń kó wọn mọ́ra gígé ni wọ́n máa gé mi sọnù wà ó sinú ilé yìí èmi á ṣe dáadáa sí wọn wà yù sí ìhùnà ilé yìí àìdáná máa fi rọ́pò fún mi wà á lùmọ̀ ánìhùn mo máa ń ní ìfaradà mo sì máa ń ní tẹ̀mọ́ra nípa tán bá ṣe ń sàkánì tèmi ṣùgbọ́n wọ̀yẹ̀ṣù alúnà aláìyà àmọ́ àwọn wọ́n máa ń hùwà wọ́n máa fi ẹ̀gọ́ lọ̀ mí púpọ̀ lẹ́yìn alìjọ́hàl torí pé àìmọ̀ kan gbà mí jọ́hàlù kẹ́lìmọ̀ jáhìlà kò túmọ̀ pé ádámùlẹ̀ ilmi ó lè jẹ́ ádámùlẹ̀ ilmi nígbà mí kéèyàn máa ń mi sùúrù wọ́n wọ́n jọ́hàlù jọ́hàlù báwo ìṣe professor ọjà kéèyàn ó má ma kó mọ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sọ ẹ̀wọ̀n wọn kàn kílẹ̀ òṣùlá ìlà nínú jẹ́ òun lè lálẹ́ àná òun nínú ìṣẹ̀lẹ̀ ó lè hàtà ṣe jáàlù pé kò ní ṣùgbọ́n jáàlù pé ẹnu rẹ̀ ò lẹ́jẹ̀wọ̀n ti làákàyè ṣáájú kó tó sọ̀rọ̀ so ó ní mo máa ń ṣe dáadáa fún wọn mo máa ń fún wọn àwọn ni o wọn a máa fi ẹ̀gọ̀ lọ̀ mí anábìnitọ̀ la in kunta kama qulta ẹwà anábì sallallahu alaihi wasallam anábìnì tó bá ṣe pé bó ṣe rí náà ló wíwu ọ̀dà káwa náà kẹ́kọ̀ọ́ nǹkan yẹn obìnrin náà gbàmàlè gbàmàlè ẹjọ tí èèyàn bá ní ọkọ burúkú ọkọ tí ò gbàgbọ́ yé ẹ̀sìn ẹ̀yìn kìnnìkan kí ni ìdájọ́ ẹ̀sìn ẹ̀kọ́ béèrè pé kí ni ọkọ yẹn ṣe tá a fi conclude pé ọkọ̀ burúkú ni àbí tá a fi conclude pé ẹni tí ò gbàgbọ́ yẹ ó lè jẹ́ pé ìtẹ́sì ni ó ṣe gan ní ṣe tí wọ́n lọ conclude wípé kò gbàgbọ́ yẹ. Ànábì sallallahu alaihi wasallam anábì ní la nkúntà kàmákù tó bá ṣe pé bó ṣe rí yẹn gẹ́lẹ́ náà ló sọ̀n fàkà annama tusifuhumul malla anábì ní bí ìgbà tó ń fún wọn lérú gbóná jẹ ní o. wàláyà záàlù máa ka mina lọ ìrọ̀hírùn àléyìn máa dùn ta àlàdà wọ́n fọkàn ní yé ma fi àwọn olùrànlọ́wọ́ kún ọlọ́wọ́ lérí wọn lókùrúgbà tó bá ti stọ́ọ̀pù tó ń ṣe yẹn ẹ wo máa dùn tó bá ti stọ́ọ̀pù tó ń ṣe yẹn ò ní alásùnmọ́ wa mọ́ra kì í ṣe pé torí dáadáa tán ṣe sí wa à ń ṣe pẹ̀lú ìwòye sí ojúṣe kálígbàládá lọ́dọ̀ ọlọ́run bákan náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdínsì tí a fáwọn anas ọmọ malik gbà wá òjíṣẹ́ ọlọ́run ní man ahabba an yubsata lahu fi rizqi gbogbo ẹnikẹ́ni tí ń bá ń fẹ́ kọ́lọ̀ ń kọ́tẹ́ ní àrísìkì fún un wàyúnsà láwùfì afàrí yìí kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kọ́lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ kẹ́mi rẹ̀ ogun àbí kọ́lọ́wọ́n kó fi àlùbáríkà sínú àrísìkì rẹ̀ àbí kọ́lọ́wọ́n jẹ́ kó lo ìsẹ̀mí ìrọ̀rùn tọ́lọ́wọ́n máa wà fákọ̀ rẹ̀ lórí gbogbo dáadáa àbí nígbà tó bá kú gan erípa dáadáa tó gbélé ayé ṣe bẹ́ẹ̀ ni pé kò sí ìsàlàyé gbogbo mo ṣe tún báwọn àbàdì ẹni tó bá ń fẹ́ eléyìí

kéèyàn ó máa kó àwọn mọ̀lẹ́bí mọ́ra kéèyàn ó máa ṣe ojúṣe táwọn ẹbí èèyàn ọlọ́run máa fi gbà yàrá sí kéèyàn ọlọ́run bá tún máa jẹ́ kéèyàn ó lẹ́nu gúngùn àwọn àfáà ní ìtumọ̀ ẹ̀gán ní àfáà sheikh bumbas rahimahullah wọ́n ní ìtọ̀ eh, yani yabqal hadith ala zahiri pé káfí hadith yẹn lẹ̀ pẹ̀lú ìtumọ̀ tó gbé jáde yẹn wípé wàyúùsà aláwò fi ajali fi asari yìí pé tó sì ń fẹ́ kọ́lọ́ ń jẹ́ mi ogun ṣéèkì bí nù fèmí ìran ibi ṣéèkì bùnbà wọ́n ní bó ṣe rí náà nu ẹ̀mí rẹ̀ ogun wọ́n nítorí pé àjálù lè mọ̀ alákọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó lè sọ pé àjálù àsìkò tó lò láyé bó o bá wá ṣe báyìí yóò tún gùn sí bó tilẹ̀ jẹ́ pé ìmọ̀ pé ibi tí ó gùn dé náà ó tilẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lásìkò báyìí tó o bá tún ṣe dáadáa báyìí ìyẹn náà ń pè ní al-ajalul mu'allaqa tó o bá ṣe dáadáa báyìí ẹ̀mí rẹ̀ ó tún bòjì wọ́n ní nínú àwọn tí máa ṣiṣẹ́ pẹ̀lú al-ajalul mu'allaqa òun náà ni silatur rahimi wal qiyami bi huquqil aqal ṣùgbọ́n àwọn àfáà mi wọ́n ní là làbúdà min alhadisi ma'na alhadis ala kinaya wọ́n ní tá a bá wá sọ wípé nǹkan kan jẹ́ ní ogun ìgbà tọ́lọ́wọ́n bá sọ wípé tásìkò bá tó la yastakhiruna sa'atan wala yastaqdimun kò lè lẹ́sẹ̀jú kan kò lè díṣẹ́jú kan kí wá ní ó lè ní sí nǹkan kan bẹ́ta alẹ́ tó lè jẹ́mi ogun ní tó dá wà láàrẹ̀ àwọn àfáà ní fi ta'arud bí ìgbà tó ṣe wípé àyà yẹn ọbẹ̀ tako hadith àbádìsí bẹ́ẹ̀ tako àyà yẹn làwọn kan sọ pé là al-asaru al-ajaz níbi ìtumọ̀ ẹ̀ ni wípé <clears throat> ọlọ́run ó wà fákó èèyàn láti lè mọ irinṣẹ́ olóore ṣe débi pé tíyàn bá tiẹ̀ kú ká annahu lam yamut bí ẹni pé kò kú tẹ́bí àdúrà tí ànábì Ibrahim ṣe tó ní wàjẹ́ alí lisana sidikin fil akhirin fil akhirin ọlọ́run tí ń bá lọ àwọn tí ń bọ̀ lẹ́yìn jẹ́ wọn orí dáadáa sọ nípa wípé ìtumọ̀ rẹ̀ nìyẹn aláàkìnà ya ti ṣùgbọ́n yóò mú kí ló lè jàmọ̀ a ṣe jámù gbogbo ẹ̀ náà ń tọ́lọ́ bá ló lò láyé náà ló lò láyé ọlọ́run tún lé àwà fọ́kọ̀ rẹ lórí àwọn iṣẹ́ olóore kan lọ́lọ́run ó tún mọ àfijẹ́ kí ìyí tó bá lò nínú ìsẹ̀mí náà kò ló dáadáa nínú tí máa jẹ́ kéèyàn láǹfààní nǹkan yẹn nínú kéèyàn òkú ẹbí mọ́ra ó wà lẹ́yìn màá sáré lọ bí kankan sùn ẹlòmíín bẹ iṣẹ́ ìjọba ló ṣe títí tó fi fi iṣẹ́ ìjọba lẹ̀ tí wọ́n bá sọ gbogbo iye owó oṣù tó gbà tó fi ṣiṣẹ́ ìjọba alẹ̀ gbogbo ẹ̀ ò tó ten million ṣùgbọ́n láti ìgbà tó ti gbaṣẹ́ ìjọba báyìí àbúrò ọmọ àbúrò ẹbí ń dá sí ọ̀rọ̀ family ó ń dá sí ọ̀dà ọba bẹ́yìn nígbà ọba bẹ́yìn tìlẹ́yìn jẹ́ ìjọba nínú àwọn ọmọ tó tọ́ ìjàpá yín tẹ́ ń lò yìí mo bá ń ra ọkọ̀ kan tó wọ́ọ̀sì twenty million jẹ̀mọ́ tó sì fẹ́ kan twenty million yóò bá ní à ah, eléyìí ti fẹ́ pọ̀ ju pé à ah, mo ní kí n tètè gbé tèmi wá ni àbúrò mi gan ti pè mí pé òun ò fẹ́ ká ẹ gbé léyìí mọ́ jẹ̀mọ́ iṣẹ́ wo ló fẹ́ ṣe lásìkò yẹn mọ́ tó fi lè rú nǹkan yìí àwọn òbí mi ń bẹ àwọn èèyàn mi ń bẹ sáwọn ìjẹ nìyẹn wọ́n ti ṣe ọlọ́run sì máa tún fèyí sànú àwọn àfáǹgbà mi kèéta ó wà bẹ̀rẹ̀ àfáà mi ti ṣe tó ti gbàgbé ọmọ ọlọ́mọ orí olórí tó ti gbàgbé ẹlòmíràn gba apá ìyẹn tó súnmọ́ ni kó máa gbowó sáúdì irú ọkàn tó ń lò yẹn ó ti ṣe nígbà tí ẹnìkan kò ní ẹnìkan yẹn ọ̀rọ̀ tánà sọ asálàmù sọ ẹgbóṣe rí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbé gbèsè ayé rọ̀ tó fẹ́ sinmi lọ́jọ́ alẹ́ kò pẹ́ bímọ kó ṣe dáadáa sáwọn ẹbí bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi tún tẹpẹlẹ mọ́ ọ̀rọ̀ yìí nígbà tí ọ̀kan náà àwọn sọhábà abu talha radiyallahu anhu ó jẹ́ ẹnìkan tó gbé nínú àwọn sọhábà òun ló lọ́rọ̀ jù nínú àwọn sàábì àwọn ará mọdínà abu tó sì tóbi jù nínú ó ní oko dàbínù kan tó wà níbẹ̀ ìgbà tó lọ́wọ́ wá sọ àyà kalẹ̀ wípé lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ọwọ́ yín lè tẹ dáadáa ó dìgbà tẹ́ ẹ̀ ń bá ná nínú tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jùlọ ìgbà tí Abu tó gbọ́ àyà Kùránì ọba lọ́ba ó lọ́nà bí mo gbọ́ ọlọ́run sọ báyìí ó ní ọgbà ọkọ mi yìí mo fi ilẹ̀ kó máa jẹ́ sọ́dákà wà iná sọ́dákà tún lillah mo ti fi ilẹ̀ mo ti sọ́dákà fọlọ́n bákan náà àríjù bí rọha wà zùkọrọ ha ìndàlá mo sì ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run nìkan ìgbà tó sọ eléyìí ó tún wá sọ fún pé fàdọ́ àyà Rasulullah haisu ṣe bọ́bá ṣe wọ́ ìrà ànábì kò ṣe ẹwọ nǹkan jọmọ́ ẹwọ síkọ̀ yẹn nínú ànábì sọ̀lá wákàdá àsìkò táwa wà lẹ́nu ó ní àáfà ó pè ẹ nìkan sáwọn alẹ́kùn alẹ́kùnsálàm ọmọ ìyá ọ̀kan nínú àwọn èèyàn wá ń bí 20,000 ẹni kan san tí ò rí san báyìí bóyá ọlọ́run lè lòyìn sábàbí kẹrí láádá ìṣe true dàtà bá tiẹ̀ sẹ́ndì owó ẹni kí àkáǹtì ẹni ẹni kan sẹ́ndì kọ́mọ́jà àkáǹtì yìí o àbí mùsùlùmí sáfà sọ̀rọ̀ owó lọ́wọ́ ẹ̀ wọ́n fẹ́ kó o sórí ire ẹ̀yin àwọn èèyàn ò lè wá bẹ̀yìn pẹ̀lú géètì tí ń bẹ lẹ́nu ọ̀nà yìí tí wọ́n lè débẹ̀ báàfà bá ti ń jáde mọ́ sáà sí báyìí àwọn kan ti dúró kì í ṣe pé torí ìtọ́lọ́run ló fi wá kíjàn mọ́ àsùnbà ládùúgbò yìí bó ṣe rí látẹ̀yìn wá nìyàn bí ó ìṣe mọ́ rí lọ nìyàn àwọn èèyàn súnmọ́ wọn àfà bọ́bá kò èyí táàfà ó fi jẹun yóò fún àwọn tó bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àfà táàfà afẹ́ káwọn náà soríire níbi tí olóore pé ah mo sẹ́yìn ṣe mú lówó lọ́wọ́ rẹ ní lọ́wọ́ kò yẹ kó túnmọ̀ béèrè kàkàmá wọ́n fẹ́ pè ọ́ síbi oríire ni ṣùgbọ́n táàfà bá ti wá rí pé bá ṣe ń ṣe àfọ́nù pé tọ́ ọlọ́run ó ti rí mi o èyí tí mo ní lágbára ni èmi ò mọ̀ sí àfọ́ wa Abu Talha ó lọ bá nàbí sọ́lá àṣọlọ ní fàdọ́ àhà ya Rasulullah ẹ̀sùn sí mo ti fi nǹkan ilẹ̀ bọ́ bá ṣe wọ́ ànábì lọ ṣe ànábì sọ́lá àlọ́sọ̀ ànábì bí záàlì kàmọ́ ẹ̀lú rọ̀ọ̀dẹ̀ ànábì ní ah èyí ga o lo adúrú nǹkan ìlò ti filẹ̀ ah, e, ó ti ṣe owó ti jèrè ànábì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mejì fún Abu Talha bàtà ànábì sọ eléyìí tán ànábì ní wa kọ́ sẹ́mi tó máa kù ànábì ní tó sọ yẹn mo ti gbọ́ ó sì ti yé mi. wa inni arọ an taj'alaha fil aqrabin anábì ni ọmọ bá ṣe ṣe àwọn alásùnmọ́ rẹ̀ náà láàpù fún anábì òmú gẹ̀gẹ́ mẹ́ ìgbà mí ń bẹ ẹlòmí ó béèrè sámárè ẹ̀yà fún ẹ̀dẹ́kùn òun fẹ́ sọ ẹjọ́ tí sàkáwọ iye owó báyìí ó wọ̀ tí yẹn bá wá ní tí a bá ní nǹkan bíi two point five billion èló ló wọ̀ nínú sàkà bàbà wa iye báyìí lẹ́sàn nínú sàkà rẹ̀ ìsákùnmílà ọ̀hẹ́rà àfọwọ́ àmọ́ òwe òun sì ní bùkátà sówó ṣùgbọ́n àfọ òní béèrè lóòótọ́ àwọn èèyàn dáadáa ń bẹ àwọn èèyàn míì ń bẹ tán ní bùkátà o ẹ bá fẹ́ yọ sàkà yín ẹ yọ sàkà fún wọn o torí pàápàá àti ní ọ̀pọ̀lọpọ̀ nínú list lọ́dọ̀ nínú àwọn míì tó gbé wọn ò lè mọ́ dọ́dọ̀ àfa àlejò àwọn mọ̀sákìí ẹ̀fọ́ àwọn ilé ẹ̀fọ́ àwọn ilé ẹ̀fọ́ àwọn ilé ẹ̀fọ́ àwọn ilé yóò àfọ́ ò ní béèrè pé kọfọ́ bẹ́ẹ̀ sì ni nínú sùfúfù masakin ló náà wà láyẹ̀ sá èyí tí dáwà wa tí ó fi nítumọ̀ nìyẹn èyí tí ó fi ṣe gbọ́ létí gbọ́ àwọn tí wọ́n rò pa wọ́n ní ò nìyẹn láyẹ̀ sá lónà náà bá ilhafa wọ́n béèrè kankan lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ Ànábì sallallahu alaihi wasallam anabi pín gbogbo nǹkan yẹn anabi ní lọ pín fún àwọn akọrọbìn àwọn ẹbí rẹ̀ fakọsọmọ Abu Talha fi akọrìbìyí wabani abdihi Abu Talha adẹ pín gbogbo ẹ̀ fún àwọn akọrọbìn àwọn ẹbí àwọn alásùnmọ́ rẹ̀ àtàwọn ọmọ ẹ̀gbọ́n àtàwọn ọmọ àbúrò bàbá ẹ̀ ó pín fún wọn anabi òkú kankan bẹ́ẹ̀ kí la fẹ́ fọ àyọ̀ǹbẹ̀ ni pé anabi pàkíyèsí ẹ̀ síbi kí ni o iṣẹ́ olóore tó tóbi ajẹ́pà àtúrí mú bẹ̀rẹ̀ pé àti tí wọ́n bá lé iṣẹ́ olóore kalẹ̀ lérí bẹ́yàn ṣe máa náwó tówó bá tẹ́kù èyí ò gbúdọ̀ fi ọwọ́ kékeré mú ní náwó sáwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n súnmọ́ ẹ̀ tó bíbí ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ sí olóore pọ̀ ànábì òjúwe rẹ̀ fún Abu oní akọrọbù ni kò fi kíni o ni kò pín àwọn nǹkan wọ̀nyí fún bákan náà ànábì tó sọrú nǹkan tó jọ bẹ́ẹ̀ fún ìyàwó rẹ̀ ìyá wa maimuna bintul harith radiyallahu anha ìyá wa maimuna wọn ni ẹrúbìnrin kan wọn bá bọ́kùn ẹrúbìnrin yìí wọn ò gbà yọ̀ǹda lọ́wọ́ ànábì àwọn náà ni wọ́n ní ẹrúbìnrin ò fúnra wọn ṣùgbọ́n wọn sọ fún kan tó bọ́kùn lọ́rùn rẹ̀ pé hm, mo ti sọ́dọ̀ di ijọ́ tó rún kan ìyá wa tánàbí fẹ́ sùn lọ́dọ̀ wọn tóorùn kàn án tánàbí fẹ́ sùn bẹ̀ mo fẹ́ mú wákọ̀fà kan bẹ́ẹ̀ yẹn ní àwọn wákọ̀fà pé èèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ èèyàn ti ṣèyàwó lápèjúwe àkọ́kọ́ fẹ́ tó àkọ́kọ́ fẹ́ ẹ ti bára yín lò fún odidi bíi twenty five years ẹlòmíì máa ń pẹ́ báyẹn kó tó fẹ́ tuntun

ọ̀tọ̀ méjì náà sọ mọ̀ pé ó bá ń fi lonely ni yóò máa sọkún kọ̀mọ̀pọ̀ ti délé ọkọ ni kọ̀mọ̀pọ̀ tó ti níyàwó lélò fẹ́ ni ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run etí máa ń gbọ́ oríṣiríṣi àfáàrin kódà ń gbà mí ìgbà ọ̀dọ̀ ìyálé ni mò ń lọ ẹsẹ̀ ń gbá tó yí bìrì gbà mojú lóru pé ti lọ tọ̀ tí mò ń bọ̀ mi ìtumọ̀ pé yàrá ti ẹ̀kọ́ ni mo yàrá mi mo bá tún wà orun bá tún rá mi lọ ẹ ọlọ́run ìyáwá Maimuna ìgbà tó ń kan ọ̀dọ́ rẹ̀ ànábì òsè pọ́dọ̀ ìyáwá Aisha ní owó mọ́ ìgbà tó ń kan ọ̀dọ̀ ìyáwá Maimuna tánàbí wá dúró lọ́dọ̀ rẹ̀ ìyáwá Maimuna ha wọ́n wá sọ ọ̀rọ̀ kan máa kàn lárúbáwá ẹ tó bá mọ mo ń sọ̀rọ̀ èyí ó mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn ó dáa pọ̀ kì í ṣe pé nígbà tíyàwó ti sùn tán gbà tó orún kàn kì í ṣe pígbà tó ti sùn lóòtọ́ ó ṣẹ̀ṣẹ̀ wọlé lọ́dọ̀ rẹ̀ níta máa ṣe tọ́pọ̀lọpọ̀ kò jẹ́ mi o lè máa tẹ fóònù ní sitting room ọ tẹ́tẹ́tẹ́tẹ́ ń gbọ́ ilẹ̀ bá rí bí agbúgbé ọkùn mọ́kànlá òun ó ti máa retí pé kó wọlé nígbà tí ọba dé yóò bá sọ̀rọ̀ ń gbọ́ bá wọlé náà ó tún jókòó fóònù náà ló tún máa tẹ̀ èyí tẹ́ ìṣe látàárọ̀ yẹn ẹ pààyàn sí i inna li ahlika alayka haqqan ó lè ní nǹkan kan tó fẹ́ sọ ó lè láwàdà àti ẹjọ́jọ́ fẹ́ ṣe kẹtó sùn ìyá wa Maimuna ó wá lo gbólóhùn yìí ó ní asha'arta ya Rasulullah asha'arta ya Rasulullah inni a'taqtu walidati kò sọ wípé a'limta kò sọ pé a'rafta asha'arta tí ó fura أو wo latọ́fà في الكلمة وفي العبارة. fìlẹ̀ ìbára yànnẹ́bí tó tẹ̀ fura ẹni tó yàn bá ń bá sọ yẹn kì í jẹ́ tó yàn dán yóò di kì í jẹ́ tó fajúro nígbà tó wọ yàrá yàn Maimuna ni yànnẹ́bí tó fura wípé mo ti bọ́ okùn lọ́rùn ẹrú mi bẹ̀rẹ̀ ni kọ́ọ̀lì ẹ̀bá nàbí lè dáhùn àwọ̀ fàáàlì ẹ̀wọ̀ kẹ́lìmọ̀ yẹn àwọ̀ fàáàlì bí kí èèyàn sọ pé sọpọ́lọ̀ ṣé lóòótọ́ hàzìkẹ́ sí ilà sọ̀fà ṣùgbọ́n ọ̀sọ̀ gan ọ̀dá lóhùn dákúnmí ìdílé oníkà gbogbo oníkà adún tó kúnlẹ̀ ní ìdílé ọba àbẹ orí ẹ̀ tí wọ́n fẹ́ pẹ̀lú àwọn fàáìl anábìnrin tó kó ṣe rí náà kọ́ọ̀lọ̀tì náà ó ní bẹ́ẹ̀ ni قال أنا بنتو أما أنك لو أعطيتها أخوالك كان أعظم أجرك anábìnrin àà ah, tó o bá sì mọ̀ ní àwọn ẹbí ìyá rẹ̀ o bá sì fi ta wọ́n lọ́rẹ ládàá rẹ̀ o bá sì tún pọ̀ ju èyí ẹ̀wò kéèyàn ọbọ̀kùn lọ́rùn ẹrú ẹ̀wò bí ládàá yẹn ti tó anábì wá gbé sórí ìwọ̀n anábì tún wá gbọ́lá fún kó fi ta àwọn ẹbí ìyá rẹ̀ nídìílé ìyá rẹ̀ kó fi ta wọ́n lọ́rẹ ìbámọ̀dá pọ̀ ẹ̀wò nǹkan tá bá ń sọ̀rọ̀ nípa àwọn ẹbí kéèyàn bọ́kùn lọ́rùn ẹrú bóyá tóbi tó ẹ̀tún wọn dáná sọ bẹ́ẹ̀ hadith yìí ni Imamu Nawawi rahimahullah wọ́n ní tàbá wọ hadith yìí a rí wípé jawasu tabaru ilmar'ati bimali ha bi ghairi izni zawjiha afọwọ́ Imamu Nawawi wọ́n ní tàbá wọ hadith yìí a gbọ́ yé ń bẹ̀ pé property obìnrin tó báyìí fóun ló ní nǹkan rẹ̀ òun ló ní ó lè lo nǹkan yẹn bó ṣe wù ó lè tà á ó lè fi tọrẹ láì gbàyọ̀ǹda ọkọ lérí ẹ̀ torí wípé ìyá wa Maimuna kódà nínú nọ́ọ̀sù hadisi yìí gan ó jáde níbẹ̀ pé wàlám tàṣáàbì ní nàbìyà kò gba ìyọ̀ǹda lọ́wọ́ àná sàlám àmọ́ òbí tó létí gbà tó fi ṣe tán wọ́n ní ìlànà anábì ò dẹ̀ sọ pé tó ṣe ò dá àbánábì sọ pé ah ó ti tẹ́lọ́hún ó lè ta ó lè fi tọrẹ eléyìí ni táwọn jumhurul ulama ibi tí wọ́n lọ náà ni àwọn tó pọ̀ ṣùgbọ́n a rí nínú àwọn olùmọ̀ tí wọ́n nílà kódà kó tó pọ̀ ló ní nǹkan yẹn kò lè fi tọrẹ láì gbàyọ̀ǹda ọkọ rẹ̀ nítorí hadith tí àfọwà Abu Daud àti àfọwà Ahmed tí wọ́n mú wá wàsánwó Sheikhuna Al-Albani tí àfọwà Sheikh Al-Albani tí wọ́n láti tìyẹn lálàáfíà wọn lánàá ibi sọ pé láyà ìjúùsù lè múra àti àfíyá ilà àbí ìdìní zawjiha ànábì ní obìnrin kan ò lẹ́tọ̀ láti ṣiṣẹ́ ẹ̀bùn láti fún yàn lẹ́bùn kan àyàfi pẹ̀lú yọ̀ǹda ọkọ rẹ̀ alimuyi ọ̀rọ̀ yìí tó tààrọ̀ jáhà lọ́dọ̀ àwọn olùmọ̀ òun náà ni wípé ṣé tóbìnrin bá ń lọ títì bí tá a ṣe wà ní ìtọ́fẹ́ ṣe sọ́dọ̀ kàfíṣẹ̀ bí ìlà ẹ̀ mo bẹ́ẹ̀ fi one thousand ẹlẹ́ mo fi dásítọ̀ ọlọ́run ṣùgbọ́n mi tí ìsọba bù láà fi ìṣe ìwòmínà taharruj obìnrin lè fi in tó ní tó èkó ń lò ní ó lè fi ṣe kí ni ó lè fi tọrẹ láì gbàyọ̀ǹda ọkọ àmọ́ tá a bá gbàgbọ́ yẹ hadith yìí dáadáa ẹ rí wípé unaka fak istizan wal-i'lam aw ikhbar ìyàtọ̀ ń bẹ láàrin kéèyàn gba permission àti kéèyàn keep èèyàn informed kéèyàn ó dé kéèyàn ó wà ń pa rẹ̀ kó mọ̀ ń pa rẹ̀ ẹ rí i pé bánábì ṣe fi hikima sọ̀rọ̀ yẹn anábì jẹ́ ká gbọ́ pé kì í ṣe dandan fún ìyàwó Maimuna kó gbà yọ̀ǹda ṣùgbọ́n ìbá dáa tó bá sọ fún ànàbì tí ẹ̀mọ̀ kéèyàn tó dáa ẹni ò bá ṣe tó kéèyàn obìnrin lọ mú lọ́wọ́ báwọn kọ́ ọ sì gé kọ́kọ́ rẹ̀ ó mọ̀ yẹn nígbà míì ìbá dáa ọkọ tún lè gáìdì ẹ ó ṣe ṣe báyìí lóòótọ́ wọn kò ní sọ́kọ́ ń gbàyàn dá lọ́wọ́ mi ṣùgbọ́n ṣe báyìí ṣe báyìí àwọn nǹkan tóbìnrin wa máa ń ní àlèkùn sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ nǹkan mí bẹ tó yẹ pé obìnrin nìkan ló ní òun ló ní nǹkan ẹ̀ nǹkan mí bẹ obìnrin nìkan ló ní nǹkan àmọ́ directly in principle ọkọ náà ó so mọ́kọ lápèjúwe ẹ̀sìn nìkan ńgbà ẹ̀ṣẹ̀ nìka níjọ nìka bàbá àyàwó wọn bá gbé kọ́kọ́rọ́ ọgbẹ́ gbọ́kọ̀ kalẹ̀ ó ní mo ti sọ pé dọ́tọ̀ màmí bá ń lọ ilé ọkọ tí ò ṣe pálapàla ń fún ní ọkọ bàbá àyàwó ti fi ọkọ tó lálàáfíà ó sì kọ́kọ́ ọkọ yẹlẹ̀ ọkọ ò sì lọ́kọ̀ ìtẹ̀mí ọkọ sì ní í ṣe pẹ̀lú ọkọ jẹ̀mọ́ tán bá délé tó bá jẹ́ pé wọ́n fẹ́ràn ara wọn o kí ìyàwó yìí ó ti tó bá di délé kọ́kọ́rọ́ ọkọ̀ yẹn ta ní òfìlé lọ́wọ́ ọkọ̀ ní òfìlé lọ́wọ́ ṣé pé wọ́n fẹ́ jáde náà ọkọ̀ ní ògbé jáde wọ́n ń ba lọ bẹ́ẹ̀ ọkọ̀ bá jáde níjọ́ kan bàtí ó dé kóhùn tó ń á ah, mo fẹ́ lọ jẹ̀bú òde ah, ọkọ̀ dà á ah. mo bàrẹ́ kí n sọ fún yín níjẹta mọ́mọ́ ti ta ọ̀nà bóòló ṣe jẹ́ ọ̀nà ẹ̀ eh, hadith ìyá Maimuna ọkọ ní bẹ̀rẹ̀ tí ò bá sọ fún mi ò bá sọ wípé o lè yẹn nǹkan yẹn lóòótọ́ hákù exercise o lè mi mọ̀ kọ́ sínú ṣẹ̀rí àti ní pé kó rí lé gbé tó wáyé fún ọ gangan lórí hákù yẹn hákù yẹn ni ó jáde nínú so mi ní sọ jù bá ń lọ lórí lórí ìbẹ̀rẹ̀ in tó jẹ́ mahalu shahid níbi ìgbà tí anabi sallallahu alaihi wasallam tánà bíbẹ́ sọ fún yàwá maimuna bí ó ṣe ṣe tí ìbá fi ní ládá púpọ̀ ó ní kò bá fi tọrẹ fáwọn àhàwálù ẹ̀ àhàwálù òun náà ni ẹ̀gbọ́n àbábúrò ìyá èèyàn nínú àwọn àkọ́rìbù èèyàn ni àwọn wọ̀nyí wà lẹ́yìn ìgbà tá a ti mú ẹ̀rí wá ní tá a ti mú ẹ̀rí wa ní súnà náà sallallahu alaihi wasallam lérí pàtàkì ká ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí wa kí ni àwọn ọ̀nà àti wá mọ̀ nsìn bó láti máa ṣe ìbéèrè kan tí ó sáré wá kí n tó lọ bẹ̀rù ṣé tóbìnrin bá fẹ́ jáde tó níbi kó gbà yàn dá lọ́wọ́ ọkọ ìbẹ́sẹ̀ rẹ̀ fi jáde kìí ẹ̀sẹ̀ ọkọ ẹ̀fẹ́ lè gbọ́ yé báwọn hákù pọ̀ jáde òun ọlọ́run ti fi sọ́wọ́ ọkùnrin ìwọ́kọ́ ló hákù yẹn ó gbàǹgà lọ́wọ́ rẹ̀ torí pé lómi ń bẹ wọ́n gùdù ní kìyàsì kíá alkìyàsì mọ́ alifárik yóò máa ṣe lọ bẹ́ẹ̀ ni pé wọ́n kù sí ní ẹ̀jẹ̀ ká gbọ́ yìí o ọ̀nà wo láti máa ṣe àkọ́kọ́ tó gbé bá a ṣe sọ yìí ayé lómi ọjà pàpè wọ̀ lọ́hùn bẹ́ẹ̀ ló ti mọ̀ pé ìlú lọ́ àwọn fámìlì ló ti pọ̀ yìí àtúrówó wọ́n sì ní àmọ́ ẹ̀jẹ̀ dáadáa sáwọn àkọ́rì láà kí ṣe bí owó yẹn ló ti bẹ̀rẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ tó ju owó lọ gan munasahatuhum amruhum bil ma'ruf wa nahyuhum 'anil munkar wallahi pa wà bàjẹ́ fún wọn ka lọ sinu family house ọ̀kan náà ọ àbúrò rẹ lọ́ba gan ẹ̀rá ọ̀rá ẹ̀rá ọ̀rá wá ń bí wá ń bí bóòlù ti fẹ́ràn yìí mo lè má lówó kí n gbé fọ́sùn eléyìí ò dáa ó lè jẹ́ pọ́rọ̀ tó bá sọ ń jọun lọ́lọ́wọ́ fi ṣàlàyé eléyìí ò dáa ó takò fún ọlọ́run àwọn tá a jẹ́ gbọ́n yín táwa bá ṣe báyìí àwọn ò lè rí báyìí lé àwọn tá a ṣe báyìí lánàá tọ́ọ̀dù náà padà yá ẹ̀yin òbí kílẹ̀ ń wò ẹ ṣàlàyé fún eléyìí ò dáa agbúdọ̀ dìyàn mú o ẹlòmí èlò family house mọ́ àwọn wo wọn ò gbàgbọ́ yé wọn ò gbàgbọ́ yé wọn ò gbọ́ náà nù nígbà tí wọn ò ti gbọ́n

so má gbé owó síwájú torí pé owó yẹn ní ọmọ bẹ́ẹ̀ lómi hmm, ìyẹn kọ́ làkọ́kọ́ nasiha anabiwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbàtí ọlọ́run sọ àyà abdullahi na shaitan rajim wa anzir ashiratakal aqrabin pèrè anabi máa ṣe kìlọ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ tí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí faqama rasulullah sallallahu alayhi wa sallam anabi dìde anabi ni ya ma'ashara quraish anabi ni mo pè ẹ̀yin quraish ishtaru anfusakum ẹ̀la ẹ̀mí ara yín o là ùgbìn à ń kún mi lọ́wọ́ ìṣẹ̀yà èmi ò ní kápá nǹkan kan fún yín ìjánàbì mi tí mo jánàbì kò lè rọ̀ yín lọ́rọ̀ nǹkan kan o níwájú ọlọ́jọ́ bí alùpùpù àmọ́ àti bẹ́ẹ̀ bá ṣe o ànábì bẹ̀rẹ̀ sí ní ka orúkọ wọn yá bani abdul manaf ànábì bẹ̀rẹ̀ sí ní ka gbọ́ wọn yá abbas bin abdul muttalib ànábì ní yá sofiya amata rasulillah ànábì tún wá dárúkọ yá fatima yẹrẹ fatima ọmọ mi bintu muhammad tẹ̀lé ni màá ṣí mi máa yìí la ugni anki min Allah shay'a rawahu al-bukhari kila nabi ṣe ó sì nọ fún àwọn family awwal shay tó lè tó túmọ̀ pé nínú ojúṣe wa táwọn mọ̀lẹ́bí wa nìyẹn ká má fi ká má sàhùn wá àṣìṣe wọn ká má sàhùn wá àṣìṣe wọn ẹnìkan tó ń jẹ́ gbogbo àwọn ò lè ráàyè wá sí bó ni bí wọ́n bá pọ̀ tó lè wá gan wọn ò ní wá kí ni mp3 yẹn kò lè lọ gbọ́ wá ìsórí ẹ̀ àbúrò yá àmì ẹ̀dá kù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀ máa ẹ̀ máa gbọ́ bó ti wulẹ̀ kó burú tó ń jọ kàn yọ gbọ́ ẹ̀mí tẹ láwọn ikọ̀ àfihàn ìjọba yọ àbáwọn òbí wa bẹ́ẹ̀ fún wọn láwọn èèyàn ládàdàdà náà ni wọ́n máa gbọ́ kó wà sí ti kó pọ̀ kó sì jẹ́ pé wà sí tó fi ti kì í ṣe Yorùbá mẹ́ta èèbó méjìlá lìkúlì mọ̀kọ́ mi mọ̀kọ́ yìí àwọn kan ń bẹ kì í ṣe tó ní yorùbá ni kó fún wọn wọn yorùbá ni wọn ṣùgbọ́n ká gbọ́ léèbó yẹn ò ní wọ́n concentrate nínú nàìjíríà báyìí ó lè ṣe yẹn ẹ̀hún ò gbàgbọ́ yé kí ni ìgbìyànjú tí wọ́n ṣe lórí kan gbàgbọ́ yé wọ́n nìkan ló ń lo kìnnà òun fámìlì wọ́n nìkan ló ń lo jẹ̀lbáàbù ló ń lo nìkọ́ọ̀bù kí ni lórí àwọn àbúrò rẹ lórí àwọn ọmọ àǹtí rẹ lórí àwọn ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ lórí àwọn ọmọ àbúrò ìyá rẹ nasiha ẹ má jẹ́ kí ká fi ọwọ́ kékeré mu ziyaratuhum watafakudu ahwalihim ká máa bẹ̀ wọ́n wò èèyàn lè sàdédé dìde ní ìbòlẹ̀ lọ mo fẹ́ dẹ́kù ṣé kò sí ah, ọmọ ẹ̀gbọ́n mi kan ó ní ìgbúrò ẹ̀ o ti dọ́dọ̀ rẹ̀ náà mo ní kí n wo náà ní padà náà ní kò sí nítorí ọbẹ̀ lọ kò jù ẹ̀ náà kò sí bí ẹni yẹn ṣe kórìíra súnà tó yóò bó ní ah, ó lẹ́sẹ̀ ọlọ́run lè fi nǹkan yẹn ṣe sábà bíi pé kọ́lọ́n padà fẹ̀sí yé torí pé yóò tó séèdì kan gbogbo tó bá já sí rẹ̀ ìwọ àwọn náà mọ́ládá tí ń bẹ ń bí ziyara fi hàn bá ṣe ń tòkè kọ́lọ́ anabi sọlọ wàtàfàkùdù àwàlì kéèyàn máa mọ báwo ni nǹkan ṣe ń lọ sí nípa bó lọ jà kódà kéèyàn má lówó téèyàn fẹ́ fún ọjà yín àgbàná ni àgbàná bẹ́ẹ̀ ni lékólé òkè fi ń tajà bí aṣọ ẹlẹ́gbẹ́ ńkọ́ à tó mọ̀ pé lẹ́kọ̀ọ́ lé ń bí ẹgbẹ́ bíi mẹ́ta lòún ṣe àwọn ó sì máa sọ kò ságbà náà kankan ẹ ti nójú owó kápítà gan ẹ ti náà tán ẹ sì jẹun ẹnu nǹkan yẹn ó lè wà guided kì í ṣe pé èèyàn lówó tó fẹ́ gbé fún ẹ bá máa ṣe báyìí báyìí ẹ bá máa dá sílé nǹkan báyìí ni kẹ́ máa ṣe bẹ́ẹ̀ yóò gbowó fún èyí gan ọlọ́run lè lò láti tọ́ sọ́nà àfọwọ́ abúdárò gbé radiyallahu anhu wọ́n ní anabi sallallahu alayhi wa sallam anabi ni innakum sataftahuna ardan yudhkaru fiha alqira fastawsu bi ahliha fa inna lahum zimatan wa rahima ìgbàtà anabi ni tó bá yẹ ẹ̀yin ọmọ ogun mùsùlùmí ẹ padà lọ sí ìlú kan tó ń pè ní misra àti ẹbá ti dé misra ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ará misra o torí pé a ní ìbátan pẹ̀lú wọn o kí ni ìbátan òun náà ni Ismail nínú ẹgbà wa mi wà sí hìrọ́ àna wa ni wọ́n jẹ́ o níbo àyàwà Maria alakirisiya ẹ̀wò bá nàbì ṣe ń tún kọ̀ǹsídà ìbá. lọ́dọ̀ ọ̀sẹ̀ bèrèǹtàṣẹ́ àdúgbò ẹ̀ bèrèǹtàṣẹ́ ìlú ẹ̀ àbẹ́mọ̀ nígbà tó ti bà dáa rẹ̀ ìwọ́n bàtọ̀ fẹ́ mọ́mọ́ rẹ̀ ọ̀ bà rẹ̀ o ọba dáa rẹ̀ mojú wa ń bí nìkan àkárí àwa àti gba bàbá àyàwó báyìí wọ́n gba bàbá nífẹ̀ẹ́ gan ṣe pé mo wà ń bẹ̀ bàbá náà bàbá àyàwó náà le díẹ̀ so bá ti rẹ̀ sí exchange blow ni bàtí ọwọ́ agbádá ni bàbá àyàwó wọ̀ ọwọ́ àfáàsá dùn bàbá àyàwó. wọ́n tá fi ẹsẹ̀ bírèsì ọrùn bàbá mọ́ ẹgbẹ́ bàbá bàbá ẹsẹ̀ sùúrù bàbá àgbàlagbà ní. náà ń ń ta ẹ nígbà àkìtì àkìtì léde àkìtì. mo wá ní gbà ń létí kí ṣe gbogbo ẹni tó bá lòun fẹ́ fẹ́ ọmọ èèyàn obìnrin náà lèyàn lè sọ bóyá faramọ́ o ẹja tún sọ o kódà ẹwọ́n gbọ̀n mítà àfà nígbà mọ́ra wá tò ká bàbá ẹ̀ wá lòun ò fún ọlọ́mọ tẹwálẹ̀ dàsíjà dàsíjà báwo ọjọ́ bí ọmọ ẹ àti ọmọ nìkan lọ́wọ́ láyé ẹjá ti pẹ̀lú àwọn ẹ̀kọ́ yáàyì yìí súnà ti kọ wa ìmọ̀ ń tìyàn lójú ká máa júwe ó súnà tó wọn ò ní ta ló tún yẹ kó ní adab tó ta ló tún yẹ kó ní adab tó ládùú gbogbo tí ń bẹ nínú súnàì tí ń bẹ nínú súnàì nasallahu salama bákan náà al-infaqu alayhim wa sa'yu li saddi hawaiji tọ́lọ̀ bá bóyá láti rí kí ẹ̀ máa náwó fáwọn ẹgbẹ́ yẹn bọ́lọ̀ bá bóyá láti rí kí ẹ̀ máa náwó fáwọn ẹgbẹ́ yẹn èyí tí wọn ò expect kó fún wọn fún wọn bẹ́ẹ̀ tí bá ti rí bí five thousand naira tí ń bá rí ọ̀dà àmì tìgbọ́ tó bá dọ̀là ṣe ìpá nìyàn five thousand lónìí ọkàn fún fifty thousand naira eh, ẹ ẹlọmọ fi ṣe fẹ́ẹ́ tọ́lọ̀ bá fún ọ ní agbára bẹ́ẹ̀ nínú fámílì skul tọmọ tiẹ̀ lọ three hundred and fifty thousand lọ́n san pàtàn lérí ọmọ kan ṣoṣo nínú agboolé public school làwọn ọmọ kan lọ one five ni wọn ò rí san náà fi lè àdálé ọwọ́ àyè gbolé àwọn eléyìí ò lọ ní à owó náà ni wọ́n ní kan san ẹgbẹ̀rún kan ẹgbẹ̀rún kan níbo láti rí à ọgá òṣòwò nàìjíríà oṣù padà kan ó mẹ́fà bí ò bá dáa fáwọn yẹn náà wọ́n ló sinmi èló lọ́ọ̀nà lérí gbogbo àwọn mẹ́wàá ẹ̀wà hàn tó ṣe déédéé ìdá kanú ìdá mẹ́wàá nítorí ọ̀nà lórí ọmọ rẹ̀ ṣe bọ́lọ́n ló lálùbáríkà lọ́dọ̀ kì í ṣe skul ṣèyàn lọ wá ṣe ilé ìkọ́mọ lọ sọ́dọ̀ ẹ̀yìn umu èmi ti rí umu kan tó lọ ń jà ní skul wípé kéwù ti pọ̀ jù pé kéwù ti pọ̀ jù ní skul yẹn èbó wọn ò standard kéwù pọ̀ jù lẹ́nu ẹ pẹ̀lú nìkọ́bù mo ní nánú kọ́mù àzánàláhù bí ìsìnà iyì wo ló wà lára tiẹ̀ náà tí ẹ bá tẹ̀ fẹ́ àsìkò tá a wà ń sìn lẹ́yìn mo ti rí ẹni tó torí pé ọkọ ní kí ọmọ ó lọ ṣe himsul Quran nígbà tó wọ́n parí primary school kó tó di pé tó bá parí himsul tán kó tó padà lọ secondary school ó sì torí ẹ̀kọ́ ọkọ lẹ̀ láyé òun ò nígbà secondary school ọkọ ní tèmi ní ọ̀sẹ̀ ẹ wọn ní kò sí wàhálà wọn ti kọ̀ra wọn yẹn ẹlẹ́yà ẹ̀dáhùn kí láàrin dèbí ìwé náà láàrí àdúrà dèbò ń láàrí ẹ òun láàrí bẹ́ẹ̀ yẹn kan fẹ́ fẹ́yàwó kan tí ọkọ̀ máa béèrè pé ẹ̀dáhùn ẹ̀jọ̀ sí hásítọ̀ ni ṣe kéke wọn yanjú wọn ẹ̀ dìgírí wọn ní dìgírí ní mẹ́ta wọn ní ọjọ́ physics wọn ti ṣe chemistry wọn tún ṣe zoology wọ́n dẹ̀ good fún àníṣẹ́ ké kéwù yanjú láìláìlọ́lọ́ kéwù ò fi gbogbo ara ẹ̀tẹ́ bá rẹ̀ lómi tọ́tán ẹ mọ́ sì mí gbọ́ mi ní ká má kàwé o ṣùgbọ́n súnà ọlọ́run ni tẹ́ ẹ̀ bá ti pọ́n nǹkan tọ́lọ́run lé èyí tẹ́ ẹ wá lọ fi àpọ́nlé sí yẹn ọlọ́run ó yọ àpọ́nlé yẹn kúrò bẹ́ẹ̀ lọ́yọ̀ àlùbáríkà kúrò mẹ́ta yẹn súnà ọlọ́run àfikọ́ ọmọ ìpọ́n tọ́lọ́run lé ọlọ́run àmọ́ fi gbogbo yòókù sèmi fún ọ yọmọ fi yókù sí fún ọ àwọn ọmọ nínú ẹbí wa ẹbí ká náwó fún wọn kódà gbà mí bùkátà lè béèrè kéèyàn mú wọn sọdọ láti tọ̀ wọn anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi mú àfọwà ali ó ọmọ abu bẹ́ẹ̀ nínú ali ọ̀bà jẹ́ kí báyìí pé gbóòdù anabi sallallahu alaihi ọmọ mi bẹ tẹ bóyá tẹ bá tó bá yín ẹ jẹ́ ká máa fojú tó fẹ̀ wo nǹkan ìtọ́lọ̀ ń ṣe fún wa àwa nìkan kọ́ la ní rárá àwa nìkan kọ́ la ní bá a bá dẹ̀ ti ń fẹ́ lójú sí òun náà ni ó ṣe máa pọ̀ sí ìbárikọ̀ ọlọ́run ọba subhanahu wa ni ó ṣe máa ni bákan náà èèyàn lè nínú ojúṣe wa sáwọn ẹbí wa a lè máa yan ẹbí wa relatives wa ká máa yàn lódì ká máa bàjẹ́ ìní sàtọ́ọ́bà lè máa ṣíyà tó bá ti sọ ìṣẹ́ lọ́n di fàájì lóòótọ́ wọn náà ṣe dáadáa sí pé mi ò sọ má bá mi sọ̀rọ̀ mọ́ láyé ẹ̀ má sì pè mí má àkílódé òun yapa àṣẹ ọlọ́run mo sọ fún ọ ọlọ́run ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ òun gẹnu kẹkùrẹ́ òun fi ẹtí etí òun ṣe ìsìn náà ló ń lóyún káàkiri ìwọ náà ló ń boyún má pè mí mọ́ o àwọn afọ àwọn afikọ́ ìdàkàsí wọn ni alhajiru kọ́ọ̀dì òun lè lè mọ́ sọ̀rọ̀ téèyàn bá yan èèyàn kan lódì èèyàn gbúdọ̀ rí pé odì yẹn yóò bì dáadáa tó bá yẹ pé bó o ṣe yàn lódì yẹn pé sí mọ́ ẹ kò kálí pọ́pọ́ mú jẹ ẹja máa à tó rí i pé odì yẹn ò ní wọ́ọ̀kì fọwọ́ ọ̀tún bọ́mọ wí fi òsì fà wọ́n kọ́ yídà mọ́síláhà nìyẹn àmì hajúrù nìyẹn tá a bá rí pé ká ṣe ájìrù rẹ̀ yẹn ní padà sínú islam ká ṣe yẹn fún a bá rí pé tá bá ṣe ájìrù yẹn wọ́n gbà lọ bẹ́ẹ̀ ká dẹ̀wọ́ ájìrù ká jẹ́ ó mọ̀pá fẹ́ràn rẹ̀ ẹnu tó ṣe tá fi fẹ́ràn rẹ̀ náà ní islam kò sílẹ̀ kó padà sínú islam tó wá kàdà ẹlòmíì ń bẹ torí pé mọ̀mọ́ rẹ̀ jẹ́ christian tẹ́ ẹ bá ọwọ́ abímọ oníkí màmá rẹ̀ mọ́ wà màmá ní kí ló ń ṣe orígbó christian náà jó wà gbogbo àwọn tí ó mọ̀ rí tó bá ti wọ́dọ̀ yìí náà ọlọ́run lè lò yìí sábà bí ìgbà míì bẹ christian bíi tí ìbá ti pẹ́ ni tó ti ya kàtà tó ti ya nǹkan tán tó bá wà ní gathering báyìí àti sọ pé lóko jésù yóò sòrò tó wọ́n kẹ̀dà tòyí yẹn ni tí ń ṣẹlọ́run lódì nínú fámìlì kódà èèyàn lè yàn lódì ju oṣù kan lọ tẹ́bà àfà ju ọjọ́ mẹ́ta lọ pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ dà padà àfọwà Sa'id bin Jubayr radiyallahu rahmatullah rahmatan wasi'a wọ́n ní anna qariban li Abdullahi bin Mughaffal alásùnmọ́ kan bẹ fún àfọwà Abdullahi bin Mughaffal ó jẹ́ ní tó gbé khadas ní máa ń lẹ òkò kéékèèké báyìí tí máa ń sọ̀kò kiri ó wá kìlọ̀ fún pé ah yéé ṣe bẹ́ẹ̀ mọ́ torípa anabi sallallahu alayhi wa sallam anabi kọ̀ fún akamọ́ máa ń lẹ òkò káàkiri ìgbà tó ń sọ fún kò tún yé ṣe ó tún wá pé pé mo sọ fún pánàbí ní nǹkan yìí ò dáa sì tún ṣe pé tó o bá tún ṣe rí padà tó o tún ṣe tí mo lánàbí sọ fún ọ pé kò tán yìí la òkè límù ka abàdà kí n túbọ̀ sọ̀rọ̀ wa àwọn afáàmújáde ń bẹ̀rẹ̀ pé èèyàn lè ṣe hájúrù kọ̀ríbù yẹn fámílì èèyàn míì individual kan wọn kéèyàn ò ṣe hájúrù yẹn ìgbà ọmọ lóun bímọ èmi ò ní yọjú bẹ́ẹ̀ mi ò ní yọjú síbi ọmọ rẹ̀ mi ò mi ò mò ń bínú sí bó ti ẹkọ mà tí mo bínú sí ní tí mo sì ń torí ẹ̀ bínú sí náà ni wípé olùyapa àṣẹ ọlọ́run ó sì sọ ìyapa àṣẹ ọlọ́run ó sọ di fàáyì so pẹ̀lú ájúrù téèyàn ń ṣe yìí àníyàn pé èèyàn fẹ́ fi túnṣe náà téèyàn bá wá rí wípé kò ní gbà kéèyàn náwó ọ̀fẹ́ náà bọ́yọ́ ọlọ́run lè lo nǹkan tábàbí láti pé padà àlàyé wa kọ̀ lórí abala bẹ̀yẹn o ẹni tó mi ń gbé lọ téèyàn tí wọ́n á fẹ́ fà nígbà míì tí ti tiẹ̀ bá lọ ju ìwọ lọ kí ni ó ṣe ti wá rí bá má wọ ìjáwọ́ ń bẹ̀ kọ́mọ̀dé pé èèyàn méjì yóò ni ó yóò bòmí lọ kọ́ ìdà kan nù nínú ẹbí ó ń yapa àṣẹ ọlọ́run ẹ̀ṣẹ̀ ájúrù rẹ̀ kò tiẹ̀ gbọ́ ó sàn ṣe bẹ́ẹ̀ ni ẹ wá ní ọba ní káwọn ọmọ lọ yí dé lọ bí bíbí báyẹn kọ́ ọ sọ bó ṣe bá nígbà ọba kó orí tún ṣe tí ò bá tún tún ṣe ó ti láàlà òdìdé kó tún fàwọ́ lọ sínú ṣùgbọ́n ó gbúdọ̀ rinlẹ̀ wípé ẹbí náà Abu bá kó bá wọn nígbà sọ wà á ń zèrè sọ kalẹ̀ tánàbí pé gbogbo àwọn fámìlì rẹ̀ ti ń dákọ̀ ẹ̀ṣọ́ mi yín bi náà ẹ̀ṣọ́ mi yín bi náà gbàdá nàbí wàá sọ gbọ̀rọ̀ yẹn délẹ̀ ànábì ní gẹ́rà ta àbúlùhà bíbìlà àlèhà ìgbésọ̀ bá a ṣe sọ tó iná ẹni ìdìbò yìí olóòsà ní ẹni ni àfáà ṣẹ́kì ibùn òsèmí wọ́n ní ìtumọ̀ ta lò náà ni wípé àìsàn òtí ha nínú wà nkánu kò fàrọ̀ kódà bó ṣe pé ẹjẹ́ kèfèrí ẹ̀tọ́ yín mo fún yín o ò ń dáìfù lọ àbúrò bàbá rẹ kan ṣẹlẹ̀ ni àfa àgbẹ̀mí kà á dáa fún yín a máa gbé máa gbé kiri jóná sínú ọkọ̀ náà ó lómi kọjá sí ti gbé inú wá kan

asàlàyé ń tán pè ní akọ́rì bí túmọ̀ rẹ̀ ṣe kẹnu asàlàyé wa a sì mú ẹ̀rí wá láti inú alukur'an àti inú sunna anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ ká mọ̀ wípé ká ṣe dáadáa sí àwọn mọ̀lẹ́bí wa yìí ipò ìtẹ̀sìn pàwá láṣẹ òun náà ni tá a bá ṣe pẹ̀lú àníyàn pa afẹ́ gbalada lọ́dọ̀ ọlọ́run yóò mọ̀ wà nínú àkọọ́lẹ̀ ẹ̀san wa níwájú ọlọ́run yóò sì tún bí oore tó pọ̀ fún àwùjọ wa yóò dènà ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀daràn ẹlòmíín ń wù ọ́ lọ́ọ̀kan bẹ́ẹ̀ tó o fámìlì ni wà lèmi ń tura kàníyà ń jẹ mi bí mo kò dá mi lóhùn ó lè ní kidnap ẹ nígbà bá jí ọgbẹ́ owó tí ò jáde yẹn yóò jáde àbí ò jáde jáde àwọn nǹkan yẹn tẹ bá wo nígbà kò sí ìdílé kọ̀ọ̀kan burúburú ààrẹ nìkan tí ó kò lè burúburú ààrẹ tó tó ní kálukú bá ń mójútó ìdílé rẹ̀ bọ́lọ̀ ń bá ṣe fún kálukú la àní ọjẹ́ gbèsè a sì ní kó o ṣe aláhìtábì ẹ̀sìn tiẹ̀ ṣùgbọ́n gbìyànjú tọ́lọ́ ń bá fún ọ lágbára ó súnmọ́ sí nǹkan yẹn ó tún àwùjọ wa ṣe kó bíríǹgì kó kó kó kó fa ìfẹ́ àti ìbára ẹni lò lórí dáadáa àwọn ọ̀nà wo la gbà ń ṣe gbogbo ẹ̀ náà kọ́ lówó ìgbà míì ìrìn ẹsẹ̀ ìgbà míì ọ̀rọ̀ ẹnu ìgbà míì kéèyàn báyàn kẹ́dùn gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ẹ̀tọ́ táwọn ẹbí wa tó ń béèrè lọ́wọ́ wa ni abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu wa ta'ala eléyìí tí a wí ọlọ́run kò ṣe wá láǹfààní àwọn èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́run tó wúlò fún wa sallallahu ala أكثر وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله ìdáhùn sí ìbéèrè alákọ̀ọ́kọ́ onáà ni ẹni tí tó wà lẹ́yìn odi ó máa ń wálé lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí àwọn èèyàn rẹ̀ sì máa ń ràn pé tó bá ti wá wọ́n máa ń fáwọn ní nǹkan ó wá fẹ́ wálé ní tí máa ń fún wọn yẹn kò sí tẹ́lẹ̀ yìí tó ní ẹ̀rí fún un láti má yọjú sáwọn èèyàn rẹ̀ yìí nítorí pé wọ́n máa kan kóhùn ó fún wọn ní nǹkan a ṣàlàyé fún wa pé tá à ń ṣe orí tọ́lọ́run la fi ṣe kì í ṣe táwọn èèyàn ò mọ̀ sọ nípa wa ìgbà tó ń bẹ èèyàn ṣe tí ò bá sí èèyàn gbúdọ̀ pàdánù méjèèjì èèyàn bẹ̀ wọ́n wò ládàá kan wà ń bẹ èèyàn tó fún wọn ní ládàá kan nìyẹn àwọn kọ́ ni wọ́n kọ́yàn léèyàn fi ń ṣe ìgbà téèyàn wà ní nǹkan lọ́wọ́ èèyàn dẹ̀ láǹfààní àti bẹ̀ wọ́n wò torí pé àwa ní nǹkan lọ́wọ́ èèyàn wá pàdánù ọlọ́run fún èèyàn ní ó pé

bàbá wo ń kálukú ó sọ tó bá tún dọ̀la tó bá tún wá tó bá tún rí nǹkan ó tún fún wa tó ká mọ̀ fi yẹn ká mọ̀ wo táwọn èèyàn ó mọ̀ sọ ọba táwa ń torí ẹ̀ ṣe ò ní ká mọ̀ torí ẹ̀ ṣe kódà ó ṣe é ṣe ń gbà mí àyè àti yọjú sí wọn náà kó má tún yọ èèyàn lè pù wọn lórí fóònù ó wù mí kí yọjú sí wọn fúdi kan àbí di mi òní òjò wọn ò ní ah, kò wá ni ó pè sójú wa báyìí tó tó bá jẹ́ pé tó ń tọ́lọ́run èyí ò ní mọ̀ náà ní torí pé ogun tá ń sọ yìí ó dùn sọ o lẹ́nu ó discover pa family ẹ tó kó mára lórí business rẹ àwọn náà dojú business ẹ̀ ó fẹ́ prefer ta ibẹ̀ ẹni tó lè dí o ẹnìkan ó fi family rẹ sí ní business rẹ tó bá ti ń wọlé àkáǹtì àbúrò rẹ̀ yẹn ló ń ní ká máa fún yẹn sí ìgbà tí owó sì ṣe déédéé bíi twenty million ọwọ́ àti fábùrò tọ̀ òun ti ní ìdí owó yẹn àbúrò ní àwọn òdà òun fẹ́ travel èkó tó ń bá ti dé òun kò yẹn wá ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ kejì gbà tí wọ́n máa gbọ́ àsábúrò tí ń to ìwé ìlú èbó bóde wọn àti ìyàwó má ti lọ ìyá sì mà ìyá wọn mọ̀ ilé wọn bẹ̀rẹ̀ pa mọ́mọ́ mi ò mọ̀ gbúrò àmọ́ ah, ah, bí ó lọ ah, níbo ni ó wà lọ àbúrò wa pe ẹ̀gbọ́n lẹ́yìn oṣù kan torí pé ẹ̀rù ti ń bẹ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ni pé ìyá ò barata èèyàn ọ̀rọ̀ mọ́ àtìyàwó ẹ̀ òun wá pè pé ẹ̀gbọ́n ẹ má bínú òun máa sẹ́ǹdì owó yẹn sí òun fowó yẹn fly ni tó ti yé tóun bá ní kẹ́ fóun ẹ̀ fóun ẹ̀ má wọ́ọ̀rì òun fẹ́ lọ tuwó jọ ó lè fipá tó ń débẹ̀ òun pé nǹkan òyìnbí náà ní UK nǹkan òyìnbí bẹ̀rẹ̀ tó gbà tọ́lọ́ bá ní kó òun rí two million twenty million títọ́ òun ó sẹ̀ǹdì ẹ̀ sí ọ̀dà àwọn màmá gan mọ̀ níjọ́ tó ń fẹ́ lòun lọ dágbére fún wọn fira rẹ̀ sípò ẹ̀gbọ́n ah, òun máa máa pe imá nítorí pé tó ń bá kó yẹn sọ́wọ́ òun ò na òun dẹ̀ kó sọ́wọ́ rẹ̀ ọ̀dẹ̀ ṣe báyẹn ṣé táàbùrò àwọn yóò bá búrò ẹ̀ náà àwọn challenges tó pọ̀ wà bẹ́ẹ̀ kọ̀ wá sí nǹkan kan téèyàn ó ṣe téèyàn ó tara rẹ̀ wà lè jẹ́ náà tó rí bí o tó èyàn ó gbà báyìí náà èyàn mọ̀ ṣe dáadáa tèèyàn èyàn wà fi ọgbọ́n sí tó bá ti pé àbúrò mi ojú rẹ̀ ràn mówó pọ̀ bọ̀dá mi èmi nígbà ibi síbẹ̀ <laughs> ní tó bá ti ní béèrè ṣùgbọ́n di owó èmi ò ní fi ọbẹ̀ ẹ kí láǹfààní pa ní lẹ́gbọ̀n mọ́dàlóhùn lọ́wọ́ ẹkú bá ní wá ìyìn tó bá ní ìdìfọ́ àti fún ó ti bàbá ẹ̀ ìyìn ò túmọ̀ pé èèyàn bòkun ẹbí jẹ́ àdébòhun ṣe dáadáa sí àdébòhun bá kúkú fọ́ àmù kí ló kùmọ̀ tó fi tọ́wọ́ ṣe dáadáa kí ló fi ṣe dáadáa tó mọ̀ fi síbẹ̀ ó bá ti mọ̀ ádọ́wọ́ lọ́wọ́ rẹ̀ tó látara àdé ilé ìgbìyànjú kéèyàn ó máa ṣe tó ń láti lágbára bákan náà èèyàn wò pé nínú ṣíṣe ojúṣe dáadáa sáwọn òbí èèyàn ìyá ti dàgbà èèyàn rí pẹ́tàmọ́ wà pẹ̀lú èèyàn yóò tún lékún àgbọ́yé ẹ̀sìn wọn tí èèyàn lè mú wọn wá káàjọ máa gbé pẹ̀lú ìyàwó èèyàn ṣẹ̀ríà Islam ọmọ wà realistic ṣẹ̀ríà Islam ó wà realistic kọ́kọ́ báyàwó rẹ̀ sọ́nà máa wà á bí mílẹ̀ rẹ̀ nínú ìyàwó àti ìyá má dojú ọ̀rọ̀ ṣẹ̀rí àmàdà o bá ìyàwó rẹ làsọ torí wípé òun ló fẹ́ gbéṣẹ́ fún kì í ṣèwọ ló ṣiṣẹ́ yẹn ó lè dáná oúnjẹ kan fún yà kí àlóhùn jẹ iyán làwọn fẹ́ jẹ ẹ̀ sì ló dónlé yọ lọ yọ lọ ra yẹn wá fún yà ìwọ ti lọ bí ṣe òsìlẹ̀ ìyá fẹ́ wọ tọ́lẹ̀tì kíyà tó wọ tọ́lẹ̀tì ìgbọ̀nsẹ̀ ti mú yà á gbogbo ibi tọ́lẹ̀tì aláwo nìyá fi mí tó fi dára sí tíyàwó rí ọ̀dà nǹkan yẹn dúó jùgbà tó bá ti fi ṣe dé ìyàwó náà ni ó tún nǹkan yẹn ṣe àwọn ọmọ ìyá àwọn bẹ́ẹ̀ lé ọkọ̀ sí wọn káwà realistic ó gbà yìí tíyàwó rẹ bá ti agree ó ti gbádùn pé gbogbo tó wà ń di ẹ òun rẹ́dì láti ṣe nìyẹn káwà padà sọ́dọ̀ ẹ̀yìn obìnrin tó yẹ kọ́bìnrin sọ pé òun wà agree tẹ́bí ìyálò náà mọ́kànmọ́kà ní máa kàn tọ́ náà mọ́ tí ó kan gùn tó náà tó bá dọ̀là ǹjẹ́ èèyàn bá ṣe lèyìn ó gba àlìjẹ̀sáú engine sir amal tètè rí nǹkan gẹ́gẹ́ bí iṣẹ́ kí ni ó rẹ̀ ládá kí ni yóò tún wá ṣe àlékún ìfẹ́ rẹ lẹ́mìí ọkọ yẹn subhanallah ó ń bá mi tọ́jú ìyá mi látàdúrọ́dọ̀ àwọn ẹbí Ah, tí wọ́n bá tiẹ̀ wá ń bínú sí ìyàwó yẹn àwọn ẹbí òní pé kò sí lọ́jọ́ bẹ́ẹ̀ wàlá obìnrin ọmọ rẹ lọ kódà obìnrin míì tí máa fi ìhun yẹn yẹn jẹ tó àmọ́ fún náà mọ́yàn lábẹ́lẹ̀ tẹ́ ẹ bá gbé e dénú fámìlì rárá o ẹni rẹ níyàwó rẹ fún ẹni rẹ ni ó dáa tóbìnrin balẹ̀ accept ó dáa ibi ló wà nílé ayé o ó dìgbà tá a bá dá àlìjẹ́ náà kí gbogbo ẹ̀ tó máa lọ smoothly ṣùgbọ́n ẹgbẹ́ wọn gbogbo ẹ̀ ẹ̀gbọ́n ògbúdọ̀ gún mi lẹ́sẹ̀ nǹkan ògbúdọ̀ rárá o ti wà lìjọ́ náà ni yóò bá yìí sí ni sacrifice ni kò sí kódà bí wọn ò gbéyà wá o tún ní ìdàgbé sacrifice náà sábà apply sacrifice iṣẹ́ ní ò lè rọrùn fún wa ọkùnrin ó ti sacrifice lórí ìyàwó ni tí obìnrin lè fi lè bọ́ gbé bí yóò bá yìí sacrifice pẹ̀lú ògbó ọlọ́run obìnrin kankan kò ní kò ní báyìí pé tó fi máa lóbìnrin lọ mo máa ń bá àwọn sáfíìsì mi wá in tó olóòfẹ́ hùn náà ni àwọn olóòṣè in tó olóòfẹ́ yẹn lónìí ẹ ẹ bá jẹ́ pẹ̀lú ẹ lọ́bọ̀bìnrin mi wá sáwá mọ̀ ni sáwá mọ̀ ni ẹ mọ̀ ànábìnrin kúlẹ̀ kọ́ sí mi ìdílá ẹ ẹ ń ṣe sùúrù náà ó sì fara náà. àjọjọ ń sì farada fúnra wa náà inú ọkùnrin ó dùn bó ṣe accept ìyá rẹ̀ ẹwà wá kò ọwá ni kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kan wọn lè já ọkọ ni mo ti gbọ́ ọba di ọ̀sẹ̀ kẹta àwọn mọ́mì wọn ni wọ́n gbé àwọn náà wọ́n fẹ́ wá ṣe nǹkan wọ́n fẹ́ wá eh, ní wọ́n wá nílé wa ni wọ́n dé sí three months ni wọ́n fi nítorí ilé ọkọ òní níjọ́ àbí kò sáyé ìyá tiẹ̀ náà bó ló ṣe á ṣe lè báyìí bí ṣe máa rí nìyẹn àbúrò mi kan yóò máa gbọ́dọ̀ wa àìrọ̀ kò sáyé ní máa ṣẹlẹ̀ nìyẹn lábúdá mi náà sọ̀bù ṣe sùúrù tí ọlọ́run ọba bá wà lọ fi àdánwò kọ ọkọ bá ní ńkọ́ ta ni ó tó wá kàdà àbọ̀ ọmọ tó bí tó bẹ́yẹn ti gbúdọ̀ mọ̀ ọ̀rọ̀ nìyẹn ó bá ti ti dà gẹ̀rẹ̀ báyìí ká tún adapt kí o tún adapt mọ̀ nǹkan yẹn tó ó dáa púpọ̀ kóbìnrin wà tẹ̀ tí ó jẹ́ kó rí dùnú ọkọ ṣùgbọ́n kọ́kọ́ máa ń impose lè lérí right ẹ̀ ó lè sọ pé òun gbà ṣùgbọ́n kọ́kọ́ gba ìyọ̀ǹda rẹ̀ má bẹ̀ sọ lójú ìyá rẹ̀ pé ẹ jẹ́ kí n lọ gbà ìyọ̀ǹda umu náà ọ̀fọ́nú nìyẹn ọkùnrin mi bàjẹ́ ìyá wa béèrè pé kí ó tó di ni mi mi ò tọ́jú yín mọ́mì sọ fún mù tí mo bá ní sọgbẹ́nu sẹ̀ríà tẹ́ bá ti gbọ́ ní ọ̀rọ̀ àwọn ṣàkíyà ní àwọn àfa lẹ́tọ̀ọ̀tà lọ́wọ́ àti lọ pé kúmù ló ní hákù yẹ wọ́n gbúdọ̀ yọ̀ǹda ìyá ò ní kò tọ̀ tí ò bá wá yọ̀ǹda báyìí kọ́ à yẹ̀mọ̀ èèyàn gbúdọ̀ tún sẹ́lọ̀ tó hákù wọn kò ìwọ mọ̀ yẹn sínú ni má sọ fún wọn tó ti wà báyìí tó kò ní jù bá náà lọ assalamu alaikum ẹni tó jẹ́ ọ̀nkù tí èsè mùsùlùmí kò lè fi mahram o kèfèrí ò lè jẹ́ mahram tó di bàbá yìí hádà. kúlù bẹ̀ hasabihi ẹni tó kéré jù nínú ẹbí òun ló kéré jù gbogbo àwọn tó ti wà wájú rẹ̀ bóòlù ń ṣe lè máa rí wọn túnṣe àwọn kọ́nà kọ́kọ́ mójú tó rẹ̀ náà torí wípé àgùntàn kan láàrin ẹgbẹ̀rún ajá yóò bá sọ́ra òun náà padà jẹ̀gbẹ́ so kó gbìyànjú kẹ́sìn òye dáadáa ìwọ́tọ̀ fẹ́ túnyàn ṣe àtúnṣe gbúdọ̀ ti wà lára rẹ̀ àtúnṣe gbúdọ̀ wà lára tiẹ̀ náà so àkọ́kọ́ ìmọ̀ràn ni pé lọ gbìyànjú torí pé ibi tó o ti bára rẹ̀ yẹn ìwọ nìkan lórí rẹ̀ o gbúdọ̀ gbìyànjú kẹ́sìn yẹn ó yí ọ jẹ́sìn yẹn ó yí ọ dáadáa eléyìí jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì béèyàn wá kéré jù bẹ́ẹ̀ lọ èyí ò ní kéèyàn má sọ̀rọ̀ wọn ò ní gbà ni ṣùgbọ́n èyàn mọ̀ sọ tọ́ba tó ṣe wọn ẹ máa wò kódà àbúrò wa kéré gan ó sọ rí èyàn ò mọ̀ sọ tí wọ́n bá wá lé wọn lé ní táwọn ọmọ ṣe náà nu wọ́n máa lọ rọ̀ sí lọ́lùbẹ̀lá kò sí tó ṣe bàbá jáde láyé wọ́n láwọn oṣù wọ́n sọ fún wọn pé ní tẹ́sí lọ sàlàyé ogun ẹ̀ fún wọn ní nǹkan lọ́kọ lọ sí abéèrè wọ́n lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n ló ṣe ni lóòótọ́ sì ni òkun ò sí wọ́n mọ́ ẹ̀ ní ìwọ láti bò síbo àátùn fún ọ lówó ni ṣé owó ni táwọn sábà béèrè wọ́n lọ́wọ́ ẹ̀ ní tó fi ní ṣe wọ́n bá dáná ọba lọ ń ta gbogbo agbada ọba ń ta ń pa gbogbo ẹ̀ ọlọ́ta tí wọ́n bá mú ọba yìí ẹ̀ sábà wà sí mọ́lé nígbà bá parí òkú bàbá lọ sílẹ̀ lódì ìtọ́sí wọ́sọ tiẹ̀ fún wa má sì bá wọn kópa ọ́sà sòdò kan tó dì ọ́ lọ́wọ́ lẹ́sẹ̀ wàá gbé e síbẹ̀ má bá wọn dá sí sábà sì ń bi ọ́ lè pé kí ló dé àárí ọ bẹ́ẹ̀ ni abọ́fẹ́ rẹ̀ ọ ni má parọ́ pé ọ̀rẹ́ ń kò sí tó ṣe mí mi wá ni torí ìdìbà yìí ẹlòmíì máa ń ṣe mistake kan yẹn ṣẹlẹ̀ ẹ tó àbẹ̀ rẹ̀ ẹ tẹ̀mí díẹ̀ ó establish message yẹn sọ pé àbọ̀rẹ̀ ọ ni kọ̀rẹ̀ mi o tó tíráàbù ni wà láì mọ̀ wà nílé ṣé kò sí mi ìwà náà ni kí ló fi wá ẹ̀ńtẹ́ ti ọ̀gá tọ́lọ̀ mu náà bí wọ́n gbọ́ ohun òní wọ́n mọ rísì àwọn ní àmọ́ bọ́ ṣe dá wà ń lọ àmọ́lé lágbájá ó ní ẹ̀ ti ọ̀gá tọ́lọ̀ mu fún náà lágbájá àmọ́ ní ṣe wọ́n ti dáwà yẹn lọ nu ó ń lọ náà nìyẹn ọmọ tó yáwó lọ́wọ́ bàbá kò sì tí ìdá owó yẹn padà tí bàbá fi jáde láyé kí ni kó òun ṣe ó dá owó yẹn padà lórí pé wọ́n nìkan kọ́ lọ ní ogún yẹn nínú àwọn tí wọ́n kọ́ gbà wọlé ló ti wẹ́ alhuququ almuta'alliqa bi ayn tó kù bá kú nínú tó hàn kọ́ gbà wọlé kó bẹ fún òkùnkùn ẹ̀ owó rẹ̀ ti ń bẹ níta nínú ẹ̀ náà lè ti ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn ìgbà míì wàá máa ń bẹ tó bá wá ní cash olùkọ́ iye nínú dúkìá bàbá wa iye báyìí ní bẹ lọ́wọ́ mi bóyá tán bá pín gùn yẹn o lè jẹ́ pé déédéé nǹkan yẹn ni wọ́n fún tó bá tún ní sẹ́ńjì o lè dá sẹ́ńjì padà àbí dáyé pé ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n fún ọ ní àlékún alásẹ̀bílì mìfàl bàbá kọ́lẹ́ǹsì kọ́ìdà yẹn wúlò fún gbogbo ẹni tí bá ń bá wọn pín ogún bàbá kọ́ ilé ó wá ní àwọn ìyàwó mẹ́ta tẹ́ mọ̀ wípé nínú àwọn ìyàwó mẹ́ta ìkan ò bímọ fún àwọn méjì yóò kò bímọ gbogbo wọn ló ti fún ní yàrá nínú ilé o ó yẹ ká béèrè tí yàrá tá a máa ń fáwọn ìyàwó wa yẹn sáwọn ni wọ́n ní question yẹn sáwọn ni wọ́n ní àbí máa gbọ́dọ̀ mi èmi mo ní yàrá abẹ́ kí sọ̀rọ̀ yẹn ìdán kìíní yẹn máa fẹ́ jọ̀rọ̀ òdojúrú tó bá yẹ pé ó ti fún wọn yàrá yìí ojú mọ́ fẹ́ sí òun ló ní kò sínú tẹ́ẹ̀pín mọ́ nìyẹn ṣùgbọ́n ilẹ̀ Yorùbá pínpín ni bẹ́ẹ̀ tí bá a ṣe máa ń sọ kìí ṣe pé wọ́n fún yín kìí ṣe pọ́kùnrin máa ń fún yẹn àbá ṣe nìkan sìn ọgbà two bedroom flat ó gbé ó gbé ọwá àwọn ẹgbẹ́ dún abẹ nínú ilé mi ọ̀pọ̀ òníbò olóde jẹ́ inú rẹ̀ báwo èmi ni mo fẹ́ wá sínú bí èmi mo nílé tó tọkọ yẹn bá kú bóyá two bedroom flat tọkọ yẹn kọ yẹn ló ní wọ́n wá fẹ́ pín ogún wọ́n bá ní tó wà ń bẹ̀ ni pé gbogbo ẹ̀yin obìnrin ẹ̀kọ́kọ́ bọ́ tàná nígbà tí wọ́n wà á padà máa pín ogún yẹn bẹ́ẹ̀ ṣe wá pín yàrá ọ̀wá kan èyí tí ò bímọ yàrá ọ̀kan bóòlù ẹgbẹ́ yìí ní ọ̀sán ní kódà wọ́n gbà síta ni wọ́n kàn wá sẹ́ńjù rí yàrá wọn òun náà ní ògùn ẹ̀ ẹ̀ yàrá wọn pẹ̀tọ̀ yàrá ẹ̀ tó ṣe déédéé ìpín tó bá ti ṣe déédéé ìpín rẹ̀ tiẹ̀ náà nù ẹ má jòkó yàrá ẹ tó bá ṣe wípé yàrá yẹn pọ̀ ju tí ó gbà lọ dá àwọn owó tó bá yẹ pé ó gba yàrá yẹn wà ziyada ẹ̀ tún fún nǹkan ṣe rí yàrá tó ti mú lójú ayé ọkọ yẹn ẹ má lè kúrò mẹ́ gbogbo bẹ́ẹ̀ bá ti lágbára o àyàfi ń dàgbọ̀rù rà ṣùgbọ́n tẹ́ bá rí pé ẹ lè rọ́gbọ̀n yẹn dá ẹgbẹ̀rún ló apply èyí tí mo ń sọ yìí ní òní sí nínú tíra fàrọ ìdù ló <laughs> ti yé ọ̀tọ̀ nípa aka nínú fàrọ ìdù ọ̀tọ̀ ní practical àwọn tó jókòó tó ẹbẹ́ pín fún ẹ ẹlòmíì ti má dà wá <laughs> tójú ẹ̀ ti ń sá náà ìgbé àáwò bàbá ẹ̀ ó ṣe pin lónìí ló gbogbo àwọn nǹkan yẹn lóbi jẹ́ pé mi máa ń sọ̀rọ̀ kan pọ̀ ọba ka ilimu lè fàrọ̀ ibi tó yí ọ tó lè pínkún lójú oorun má tì í máa pínkún máa tẹ̀ láàfà kan lẹ́yìn tẹ̀lé wọn lọ kó lè lẹ́fẹ̀ẹ́ bọ́rọ̀ kéwú náà ti ṣe gbúdọ̀ náà nìyẹn kó o fi kíyè sáwọn nǹkan yẹn torí pé kọ́ ọ má lọ pé òun kó yẹ kó yẹ kó àdáni ó fi lé ọkọ̀ òní níbẹ̀ هذا والله أعلم أه دعوة يبقى دعنيو تجي انتهى wọ́n á ní